أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عبده ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعزائي الله الحمد لله صلى الله عليه وسلم رمضان ìjọra tọ̀tí tọ̀tí oṣù márùn-ún lẹ́yìn nígbà tó bá wọ́n láìpẹ́ yóò jẹ́ pé ìdá kan nínú mẹ́fà ọlọ́run ti mẹ́kárí ní ojú látijọ́ bá rẹ̀ ti wá bẹ̀rẹ̀ tí o béèrè ọgọ́rùn-ún tí o tẹ̀lé ọ ẹni tó má kà ló ṣe kí ni a afẹ́bẹ̀ àfẹ́bẹ̀ á lọ bọ́lọ̀ níjọ́ kan ṣùgbọ́n abẹ ọlọ́ọ̀ gbogbo ọjọ́ bá bà lọ bá ọlọ́ọ̀dẹ ọjà púpọ̀ òtijọ́ oṣù ọ̀ká tó gbogbo bá ṣe bá jìyà lọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ kó sọ wá bẹ́ẹ̀. Àwọn ìbá ti ṣe bá tọrọ àforíjì kọlọ kò tòrí wa. Mi fẹ́ kí àdírẹ́sì pọ̀ kọjá lẹ́tà. Súrà ta fẹ́ tù áyà tó pọ̀ kù. Òun náà kọ sí invitation letter fún mi. Ní ìfọ́dá mi lójú ó dín bí oṣù Rọ̀mọ̀dọ́ọ̀nù. Rọ̀mọ̀dọ́ọ̀nù kan tó pọ̀ sí. Kò kó ṣe sí ìrù alákọ̀ọ́kọ́ lẹ́ni tó bá mọ̀ pa tẹ̀sí ẹ̀ tó bá sì mọ mọ̀bùmọ́lò súrọ́tì Maryam ẹ̀ bá wọn ti súrọ́tì Maryam kó nínú torí pé tó kó sínú ọ̀rọ̀ tàwọn ìdìbò bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí máa ń pọ̀ bẹ́ẹ̀ in fact gbogbo ẹ̀ tí máa ń dọ́gbọ́n yọ̀ lọ sọ́ọ̀sì kó tètè sùn má bí ó rí òdodo ń bì pé sẹ́nìkan bá yẹ kú lẹ́ni tó pe Jésù lọ́lọ́ àbò pe Jésù lọ́wọ́ náà wà láì kéde pé lọ́wọ́ lẹ́nìkan yọ̀ọ̀rà àwọn ọ̀rọ̀ yọ̀ọ̀rà sí wọn náà. Tó jẹ́ kí gbogbo àwọn àfáà tí wọ́n sọ pé ó wá ja lórí rédíò lórí social media ẹ̀yàn ẹ̀rọ kan náà làwọn àtàwọn kírísítẹ́nì jọ sí kàǹtì gbogbo àgbàlagbà yẹn pọ̀ tó wọ́n sọ. tó lẹ́nìkan lẹ́tọ́ wá fẹ́ dẹ́tẹ̀ kọ́ má dẹ́tẹ̀. ó bẹ̀rẹ̀ sí àwọn ògbógbó ti yàn pé ó ń pàtẹ wọn àgbógbó ti yàn pé lórúkọ jésù àwọn gbogbo ti dáàbò wọ́n gbogbo ti mú sí bọ́ọ̀dà sábà ní kọ́dà lọ́gbà ṣúná mo rò wọ́n padà yọ̀rọ̀ àwọn tẹ́ẹ̀kì bíi mẹ́rin kan lérè àwùsà wọ́n láwọn ilé ìwé àwọn bá ń wọ̀ bọ́ọ̀lù. àwọn ọmọ wọlé lẹ́yìn ọ̀rọ̀bọ káwọn wá iṣu press report ta bí bàbá tó nígbà táwọn south south south east tí wọ́n ti ọdún ọ̀sẹ̀ méjì tó kéré sí mùsùlùmí lẹ rí tó ṣe mùsùlùmí tó ọba ti mọ ìlànà ẹ̀yìn ọmọlẹ́yìn jẹ́ òṣèlú ní bó ṣe ọmọlẹ́yà lórí Muhammad sọ́lá àlọ́sọ́lá ṣùgbọ́n Jésù fúnra rẹ̀ tọ́gbà já sí pé tọ́sọ nínú súrátù mọ́ríyàmọ̀ ìlàbá lò gbogbo kíṣẹ́ ìtọ́ àdúgbòkú àwọn ni wọ́n láwọn ìfẹ̀rú ọlọ́run Jésù rẹ̀ ìfẹ̀rú ọlọ́run lọ kí wọ́n bá gbàgbẹ́bẹ́ ọlọ́run wá kí ló kù dáa máa ṣe á máa kí o á máa gbà rẹ̀ á máa lọ ájì tá a bá ti ń fẹ́ kí látàǹdẹ̀ mọ́ àdúgbò Ihe nìkan kúkọ́ ń bọ̀ bá rí sí ìyàwó gbogbo ẹ̀yìn sífà máa fẹ́ kẹ́ súnmọ́ bí torí pé màá rọ́ọ̀ṣì àwọn ayà àwọn mùsùlùmí bàbá lò díẹ̀ nígbà kà wá ayà lọ lọ́wọ́ parí wá yọ fà wá àyà àwọn àǹfààní tá a rí ìtọ́yẹ kẹ́ ẹ kọ́ lára àyà Jésù rọ̀bí àwọ̀lọ́wọ̀ àyà sẹ́rí wọ́n máa ń bá èèyàn ló jẹ́ pé àdánwò ó sọ àmì àwọn olókùnrin ti pa náà ní sọ́tà àti ìmáa sọ̀rọ̀ súnà súnà tó tó báyìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ lórí dáadáa ilẹ̀ Yorùbá tó bèrè hundred bá wọlé ọkọ over ninety they will be married as women nínú àṣà àgbéyàwó Yorùbá ìbálé ọ̀bẹ̀ẹ̀bẹ̀ abẹ́yẹ ọkọ lẹ́sẹ̀ tù ara bìsí wọ́n kọ lẹ́sẹ̀ tù ìdáná ìbálé alárinrìn. ara nǹkan tí ìyàwó amáníyàm ìyá Jésù tó fi di ẹni ọlọ́run tọ́lọ́wọ́n bá fi yọ̀ǹda ọmọ fún láì jẹ́ kọ́ lọ́kọ̀ọ́ à ń bọ̀ wá bẹ̀rẹ̀. látara ìwà kan nke ń pè ní alẹ́ ìfà ìjọba tí wọ́n bá ń pè ohun alẹ́ ìfà cháfùtù. kéèyàn jẹ́ obìnrin gbogbo owó obìnrin tó lọ bá ní kọjá pépé ìdìrọ̀ lẹ́yìn tí àwọn àyà sùràtù màríyámà yìí ọlọ́run bá ní kọ́ wà lójijì ju ọkùnrin kankan ò rẹ̀ ní à wà lẹ́wọ̀n àfà yìí wẹ̀yìn àfà ti wẹ̀yìn ọlọ́run ti ọjà sí wẹ̀yìn náà ìwà tó dé ẹ̀sà mi. ọkùnrin tóun náà bá ti wo obì olóbì lápá tóun náà ti sọ pé a èmi o ìyàwó oníyàwó lè bá ní ìwọ náà jọ àwọn amáníyàwó ara tó yẹ káwọn obì ọkọ nínú yìí nìyẹn ọlọ́run ọba bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn táwọn àfọ́ àmọ́ ń ní àlọ́kùnrin tó lè mọ̀ kán tọ́ à. ajáde ti pọ̀ ibi tí wọ́n lọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ tó lébi bá bá ìdí máa táwọn tí wọ́n kọ́ tó ṣe wá tààrà ẹ̀bà tí mo sára rẹ̀ wá balẹ̀ tẹ́ ẹ bá rí ṣe lọ ọlọ́run lè ní kárí christian tí ó gbọ́ wà láìsí ọ̀rẹ́ gbà kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nínú ntí àbá wa Muhammad bọ́lọ̀ ìfàhà tí wọ́n kọ sínú palama ìmáàmù wa yìí gbà wá màfàáhùn. wọ́n ń sọ nípa ìtàn ìjírá báwọn sàábé ẹgbà ti ka sírọ̀ abẹ́ni tó bá ní tíra fún àwọn àlùmọ̀bàrà túrì àròhíkù màtú english ẹ̀wà the field nectar èmi ní both arabic and english tó o bá ní arabic ní odidi báyọ̀ odidi jábátá nìkìlá nínú tí àtúwò nífẹ̀ẹ́ when it comes to life history of old prophet, when it comes to biography of the noble prophet Muhammad sallallahu alaihi wasallam, tí ó rà rọ̀ ní pé màá tó ní òkè fi ń ṣeré. Wọ́n láì ló ti di àìmọye lectures. Àfọ́ àwọn tó kọ tíra yẹn contemporary scholar láwọn ọdún Saudi Arabia. Tíra yẹn jẹ́ sọ́márì tààràbí. Ìwọ́n tó ọ̀bá lè tààràbí lọ the field tíra yẹn ìtààmà bí nìkan ló wà mẹ́. nínú ìtàn yẹn rìwáyà kan bẹ táwọn àfa àkọọ́lẹ̀ àfa àwàjá àfa ọmọ àbíkọ́lù nígbà tí wọ́n ṣe ìjíra tí wọ́n kọ́ ṣe ìjíra lọ sí ọ̀dọ̀ lọ sí habasha ní Ethiopia lọ́dọ̀ ọba nàìjíríà ṣí. àwọn kèfèrí ara tí wọ́n wá ṣe wọ́n kọ lẹ́tà wọ́n tún gbé èèyàn dìde sọ́ba nàìjíríà àwọn ọmọ ìyá wa tó láti ìlú wa tó wá sí ìlú rẹ̀ èèyàn bú ni wọ́n o mọ́gbọ̀nrán ti hàn lẹ́nu o bá wọn padà o wọ́n ń yàrá àárín wa ni o ọlọ́run wa ní kọ́ba níjọ́ náà lọ́ọ̀ sọmọ kásìkù rẹ̀ wà lẹ́yìn níjọ́ ìbò tẹ jẹ́ christian ó sì ràtìkù rẹ̀ yọ wà ju bọ́ọ̀dù lu àwọn kiri yó kọ́lọ̀ ọba ní fòun náà mà nàbí ọba nàjà áṣí ọba. ọba nàjà áṣí ó ní làákàyè ọlọ́gbọ́n ni làbíìbù ni wọ́n làbíìbù bí ní iṣẹ́ láti yẹ̀kọ́ hámù òun wá sọ fún wọn pé áà áà áà ẹni kí n lé àwọn èèyàn ẹ jẹ́ pọ̀ wọn tèmi tẹ́yàn méjì bá ń jà ọ̀dà kọ́ ọba rẹ máa dájọ́ ìwọ tó ọba máa parí ìjà láàrin ọkọ àti ìyàwó tó ọba sọra ń bára rẹ ní tí àwọn fọ àbá èèyàn kú ni yín àwọn ah, èèyàn rẹ àbá àdúgbò ìyàwó rẹ ojú náà ó lè já àbá àdúgbò láàdá yìí tójú ọmọ ẹgbẹ́ ala tó ọba bá gbọ́rọ̀ ẹ̀rọ ẹnìkan tó o dájọ́ nínú àwọn òmùgbọ̀ òun lọ wà ara àwọn tó gbọ́ ọba mẹjà aṣí ọwọ́ ń bi àwọn mùsùlùmí léèrè ẹni tó sọ̀rọ̀ náà ni wa asọ̀hábí bíi Jaafar bọ́rọ̀ àbítọ́ Jaafar ara àwọn márùn ọwọ́ ju àlẹ́bí sàṣàlà ara àwọn àwọn Jaafar àwọn tàbí márùn kan bẹ tàbí kan wà náà wọ́n ju àlẹ́bí tẹ́ ẹ bá wọn báyìí fámílì àbí gbogbo wọn ẹ̀jẹ̀ àlẹ́bí ni wọn ara wọn ni Jaafar torí jáfàrù wà ròyìn pé tó ọkùnrin tó ànàbí tọ́lọ́ ọ̀rọ̀ wáyé ó dé ọ̀sọ̀ báyìí ó ní àgbàkọ́kọ́ oṣù lọ́lọ́ ó ní ká máa sopọ̀ ẹbí pọ̀ ọ̀sà ka gbogbo dáadáa sànàbí preach ọba nàìjíríà sí ọ̀dà sànàbí yẹn mọ́ wá fún yín só lè díẹ̀ bẹ́ẹ̀ jáfàrù sí wà láì níjọ́ náà lọ máa sọ́dọ̀ súrátù Maryam ìbẹ̀rẹ̀ súrátù Maryam wọ́n ní àfọ́ banka jáfáwù bá ń ọ ó ti tó ọlọ́kà kankan mọ́ ó ma ọmọ lòdà ààbò yọ ọdà àwọn gbàtì yọ ọmọ akínú yóò ṣe olúwa nídòójú ṣùgbọ́n gbogbo àwọn ti bí business ìdá ni ẹja máa bá tẹ̀ lọ. ọba nàìjà ṣíwájú Mariam ara rẹ̀ balẹ̀ ìmánì rẹ̀ lékún òdodo ọ̀rọ̀ ọlọ́run yẹn ó ti fẹ́ látara àbẹ̀wò ọlọ́ náà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó ti máa bẹ̀rẹ̀ àwọn míì nínú Kùránì sẹ́yìn gbogbo àwọn ará tí mo tètè òde tẹ̀síìrì ẹ̀ lónìí torí kò lè kankan fún ní mọ́ni káàp ha yá àìn sọ́ọ̀dì sọ́ra àwọn ará tí ọlọ́run ti bẹ̀rẹ̀ bí mo ṣe káwọn olùgbàládà àti mo ti balada mélòó tó bá jẹ́ pọ̀ ọ̀fẹ́ ẹ̀ka pẹ̀lú tẹ̀jìwí ó ti pé nínú ará tí má rà àrùn ọ̀pá káàpù ọ̀fà àìlò ó ti fà sọ dìbò káfà yá sọ́ọ̀dẹ̀ pẹ̀jú ìdùnnú sọ́gbọ́n ti ara káwọn èmi gbàlá dá lọ́wọ́ ọlọ́ kí ni túmọ̀ rẹ̀ ọlọ́ọ̀lọ́

عين wàhálà dé bá wọn ọlọ́run fi dá wọn lágara kí wá lè tọ́ka wa bí kí n rọ àmàtì rọ̀bì ká ábídà wo lágbàdì ìyá àti bọ́bí bàbá rush torí pé ọ̀rọ̀ anábì wa ìsá jésù alẹ́ ìsàlátù sọ́ra wọn kí ń tẹ̀lé jésù mi rí pásítọ̀ kan rí kọ́dá kan jésù kọ́ta ló àwọn ṣé wọ́n rí pásítọ̀ kan rí kọ́dá kan jésù kó ní may God give me blessing may God protect him ẹ̀sìn yẹn ní ìfẹ́ yẹn àwọn aláwọ̀ àmọ́bí ìfàkíláàrù àlẹ́ ìsọ̀lá àdúgbò wọn sára bákan náà tó lè sọ pé sọ́lọ̀ lọ́ àlẹ́ ìwà sálà gbogbo ànábì ọlọ́ ànábì ìwà àyíṣà sọ́lọ̀ lọ́rùn àlẹ́ ìwà sálà ọlọ́ ibi tí ọba gbọ́ lédè mọ́sálẹ̀ ìlú ọmọ fẹ́ yanjú àwọn ìgbà pé ọ̀nà lọ́dọ̀ àwọn àpá gbogbo àwọn bí ọlọ́run alèlò sọ́lọ́lọ́ àlè ọ̀sálà fún wa alèlò àlè ìsọ̀lá táwọn bá wá dákọ̀ àrẹ́bí jésù àlè ìsọ̀lá àti ọ̀sálà àwọn tó tàbí àkó tí wọ́n Fẹ́mi tí ọ̀sàdó àfàbẹ̀ tí tí wọ́n lè làwọn tẹ̀lé. Ṣé ni wọ́n wà àfàdó àfàbẹ̀ bí wà Mùhàmmad? Nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ ànábì pàtàkì, òun ni Zakariya Alẹ́sọ̀lá àti Ọ̀sọ̀lá. Sórí ànábì wa Zakariya yẹn ọlọ́mbà ní kẹwọn. Nínú sọ̀rí wùlì Bùkárí, Ìmáàmù Bùkárí wọ́n gbà wá pé ànábì Zakariya káàbẹ̀rẹ̀ jára yá kúrò nínú amẹ́niyẹ́ bí i bó orí ànábì ọlọ́run yẹn kápẹ́ńtà jẹ́wọ́ àtìlápẹ́ ìfẹ́ ìdílé máa ń ṣe. mo sì wá jẹ́ pé onífẹ́ rẹ̀ ń wà kánà nàbí jan àbímọ́ nínú àbíyáyì bàní ìsọ̀rọ̀lá ànábì ńlá kan ni nínú ànábì àwọn ọmọ Ísírẹ́lì. mo fẹ́ kẹ́ ń sáré bí kankan mú ibi tí mo lọ pọ̀ èyí jẹ́ kẹ́jọ mi ọ̀pọ̀ alábẹ̀bí ọlọ́run àdàbí ọwọ́ àmì ìṣẹ̀lẹ̀ wọn bá àwọn àbá àti ganojú káàkiri tí wọ́n ní kí ni fẹ́ wọn. mo fẹ́ wò sára fún àbá yẹn ọlọ́run ẹ táwà lórí táwà lójú ọ̀nà aláwùjọ àwọn náà lọ lé kéwù táwà bá kéwù ní ìwé ọgbà tó torí káwà náà òtò akéwù àfà wà láyà akéwù tí èso ọdún mẹ́wàá tí èso láti kéwù kódà kéwù kéwù lè fi yí tó lè fi yí ní kéwù ṣùgbọ́n èso mo ti máa láti ṣe nílà sọ̀rọ̀ sáàkì bí àwọn náà lè mà tàjú lé lọ́ńdù àwọn ní second coordinator gbà ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ sọ lókè ọ̀fẹ́ ìṣúkú kàtà àdèrí ìbàdàn láti secondary school èmi ti sọ fún kíbà jíwà kéde ẹ̀fẹ́ ètò ẹ̀mọ́ bí sọ fún kíbà lọ́wọ́ àwọn òfin ṣe ọ̀yá ninety eight tó yọ ọdún mélòó lọ ìwọ mathematics ọdún mélòó ninety eight nílé that is twenty seven years àti secondary school wo ní ìdòkú túbà àwọn tó nípa lọ lé kéwú káwa náà wá máa retí ká máa retí òde òkú káàkiri òde òde lẹ́ẹ̀pá lóde náà àfà òde lọ́tòrí ọ̀nà òde mélòó lẹ́fẹ́ lọ fẹ́ràn òdìdì pa làwọn àfà àti máa rẹjú mọ́ra wọn lóde àfà lọ bí twenty seven lóde ẹ̀pà eighty two thousand àfà lọ bí twenty seven kálukú ní ọ̀yẹ́ kí mo ten thousand kó òfin lóyún. wọ́n wà sáré wọn ṣe mathematics òkò kan lẹ́yìn lẹ́yìn ọmọ ọmọ ó lé sí ìdájí jáfà <laughs> o pé èmi nìkan gbọ́dọ̀ mú ten thousand kú òbí. anàkùnmọ̀lá ẹ̀kọ́ mi kéwì ẹ̀kọ́ mi kéwì wá fàbí ẹ kéré <laughs> wọ́n ní ọmọ ti bẹ́ẹ̀ ti o. kò ní fún bẹ́ẹ̀ pa tó orí ọba ti sọ wípé ọ̀fẹ́ ju àwọn ànábì ọlọ́run ọmọ gé bí ọmọ àlọ́run tó gé ní absala wa gbogbo orú àwọn ọ̀dọ́ àpá àtò ọ̀rọ̀ wọn ti dàrú wọ́n fẹ́ jẹun kéwú wọn ò sì kéwú ọmọ ètò ẹjọ́ lọ bẹ̀rẹ̀ kéwú dòní èmi sì kéwú lọ wọ́n kéwú ṣùgbọ́n yìí máa ní òde òde òde kọ́ lè ní kí n jẹun kéwú èlò lẹ́bẹ́ fún mi lóde òde tẹ́ pọ̀ tẹ́ máa rajú mára ayé òde tó jẹ́ pé torí owó ẹ̀ nínú kí o lásìkò torí owó ẹ̀ ní fààyè wà sílẹ̀ ẹ̀ máa wá sí bala bala bala bala bí bẹ́lí ìtẹ̀rọ bí kí n ra àwọn ìrọ̀ ṣe kà á bí àwọn ọlọ́ni ẹran tí o ẹran tí orí ọlọ́run ọba ilé àmẹ́bí ẹran orí ọlọ́run ọba rẹ lórí ẹrú rẹ àmẹ́bí rẹ àmẹ́bí kápẹ́ńtà àmẹ́bí ọlọ́run kí máa ń tí ó ṣe lọ́run lórí tó sí ọwọ́ tí ọ̀ma ẹnìkan ti ju ẹnìkan wọn gà ń tẹ bàbá rẹ yọ ọmọ wọn bá wo òbí tó lóyún irú ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ tí ọmọ tí ní ìka àwọn ṣe wà nímọ̀ ẹwọ́n ọmọ wà nímọ̀ láìpẹ́ alifla fi tọ́ka àwọn òbí ẹ̀gẹ́ wò pé tó tí wọ́n láwọn ti takùnà nígbà bá fẹ́ ju wọn lé ọmọ àlẹ́ ojú gan pé wọ́n ò lè mọ̀ ìyá ọ̀sán bẹ́ẹ̀ náà làhà wà làhà wà àwọn ọmọ tó torí wà nímọ̀ yìí náà kò sí tọ́fà ju pé àjọ àwọn ànábì ọlọ́run lọ bí àmọ́ tó ànábì ọlọ́run tí máa ń ṣe lọ́run tó ní ìkìláàsì tọ́pọ̀ ni ọlọ́wọ́ anífẹ́ ránṣẹ́ ìjìnlẹ̀ dá rọ́bà òun ìjà alẹ́gbà ṣòdìyà ilé ànájà fàlà à ń sọ̀rọ̀ fún ọ kọ́ ọ sọ fáwọn tó kéwú lọ́jọ́ rẹ káwọn ó tó sọ fáwọn tó tẹ̀lé wọn ká máa sọ ká máa sọ ká máa sọ pé lọ́dọ̀ tiwa àwa náà wá ń sọ fún mi rọ̀ lẹ́yìn ذكر رحمة ربك عبده فقرشا إذ نادى ربه نداء Máa rántí nígbà tó ń pe Ọlọ́run rẹ̀ má pípé kẹ́lẹ́kẹ́lẹ́, ní pípé àìfihàn, ní pípé ìdákọ́ńkọ́ afọ àwọn kọ̀tàádà ọlọ́run bá ní ìlọ́run sí wọn àwọn ń sàlàyé nípa ááyà tí wọ́n ní ìnà lọ́ra yá aláwọ̀ lọ́kọ́ nígbà tẹ̀síńdíà wàyẹ́ súnmọ́ ò sọ́rẹ́bà lọ́kọ́ nígbà sórí lọ́kọ́ àwọn ẹni tó a pilot soul a pilot ọlọ́run ẹni sórí wọn tó ń ta ro sáàdì ọ̀dà ròdò òde bílà owó láwà ní ṣòkòtò rẹ kò gé ṣùgbọ́n ní ìrẹ́ tọ̀ ọlọ́run ẹ̀kọ́ obìnrin. Ìta àbí ti tó ní olùdáàbò ṣùgbọ́n wọn fẹ́ràn mà kọ́ ẹ̀rọ ọlọ́run ìwọ̀n ló tó ń gbé ẹ̀sùn wọn rẹ̀ bá ọ̀rẹ́ oṣù tí a ń bàbá bẹ́ẹ̀ já bù. Ọmọ ilé ìgbà tó òṣìṣẹ́ yóò bọ̀dá ọmọ yẹn zípa tó ìwó láta owó wọn láta kalẹ̀ nínú hòtẹ́ẹ̀lì rọ̀mọ̀dọ́ọ̀nà làwọn ọ̀yá kí bá kọ́ ọmọ padà kí wọ́n ló àbá àwọn wọ́n lọ́nà bẹ̀rù wọn lọ wà yẹn fún àwọn olùkọ́ńpàlẹ̀ ọ̀fíńdíà ohun kẹ́lẹ́kẹ́lẹ́ ohun tí tọ́wá bọ́lọ̀ sọ̀rọ̀ gbọ́ tó ọba lọ wo tẹ̀sí ní súwọ́tì ìmùdádára kọjú tẹ̀lé àlùmọ́ọ̀hún ó ń lọ lẹ́sí ìtùdá dírú káfí lọ́sí ara wàtẹ́sítẹ́kì ìlànà wàlọ́ọ̀hù ẹ̀sùn máa ń ta àrùn rọ́kùnrin Ìyá wa ń sọ̀rọ̀ bí ọlọ́ àmì àwọn olóbìnrin tó wá bá nàbí. wọ́n wà àtàwọn ìdíje tó ń sọ̀rọ̀ àwọn táwọn wà ní yàrá tó fún wọn àwọn ọmọ tí wọ́n sọ. ọlọ́run tó wà ní sọ́mọ̀ ìdíje tó ń yẹn ń sọ ọ̀dẹ̀ ń sọ dájọ́ kalẹ̀ lójú ẹ̀sẹ̀. mo fẹ́ kẹ́ ya nínú ìlànà àdúrà àìlè máa ń nínú àdánwò ta nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwọn tí wọn

wọ́n mọ̀ ẹ̀rọ ìlú bí Christian iná ò lẹ́yìn mùsùlùmí nígbà kúta bá. àwọn ní ọ̀lẹ́ mi ń gbé àwọn sórí wọn tó ọba fẹ́ bọ́ lọ sọ̀rọ̀ wá á ṣe òun ọ̀hún lápò àwíjà òde ìgbà àlè ìgbà lọ́sọ̀rọ̀. sórí mo fẹ́ pé ìdíkẹ́ lọ́sẹ̀ ń yára yìí wọ́n lọ pa ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá sọ́kọ́ mi ò fún ọ lọ bí mo lọ́wọ́ àwọn ìdílé wa ti bá mi lọ́wọ́ ọlọ́tún lọ. Ọlọ́run ọlọ́run ọmọ nígbà tó ń bẹ ọlọ́run tó ń bọ́ lọ́run ọba ní ìbọn lọ́run Kẹlẹkẹlẹ Tó orí kéèyàn ọmọ ẹbọ́ lọ́run sọ̀rọ̀ bìlà Adab, náà ti wà Ara àwọn pé èèyàn

fún ẹni mùsùlùmí gbogbo àwọn òṣìṣẹ́ àwọn ọ̀sán àti kìnnì sọ́rọ̀ rẹ̀ fún bọ́ọ̀lù kìrìsì lànà sílá àtàṣà burú lè kò fà àtàṣà burú ìmọ̀ ọkọ̀ bèbèrè ilé kí wá ní tí náà bí yìí lọ ìzàkàríyà alẹ́ ìsọ̀lá àti wàsálà kéde tó ń sọ lọ́ọ̀là rọ́ọ̀bì ilé wàhálà láàbùkù ilé وسع لهما في شيبا ولم nàbí ọlọ́run yìí, ẹni ẹwẹ́ bá ṣùgbọ́n kò bá sí kò tó pọ̀. Ara àwọn ànábí ọlọ́run tí ó lè ṣe ọmọ bí ní. Tẹ́ ẹ bá rántí ànábí ìwà ìgbọ̀rọ̀ yìí wọ̀n náà, òun náà ṣe kéré. Abẹ́ sẹ́ẹ̀rí gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ bá wà lẹ́bí ọlọ́run ìwọ tó o bá torí àdánwò tó o lọ ọjọ́ ẹgbẹ́ òkú o torí pé ọ̀fẹ́ dolówó o torí pé òfé lù o torí pé ọ̀làlàkàlà o torí pé ọwọ́lé ọkọ òfètè bímọ ọwá lọ sọ òun ọ̀nà sọ́ọ̀sì ọ̀nà ọ̀dọ̀ àwọn onífẹ̀ẹ́ ṣe wọ́n wá ń gbé gbálé ọ lórí àpẹẹrẹ kó lórí ìbú ayérayé ni ọ́. Báàlì wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run, ànábì ọlọ́run méjì mo ti sọ yìí, ànábì Ibrahim tètè bí ma. Abẹ́ ẹ̀sìn gbàgbé ni Làhídà Sáyẹ́sà nà sọ̀rẹ́ hà lànà gbúra nàmì náà ṣàkiri. Ànábì Ibrahim àwọn àfọ àkọlù tó wọlé tó bí ma. nínú àwọn olùlà áùsìn, olùlà áùsìn kọ̀ yìí ló ń kí wà mú wọ́n nàbí yúrò Muhammadu aléhìmọ́sọ́lá sọ̀sọ́lá. Mm. Ara sórí àwọn àbẹ̀bí ọlọ́run tó lo ìlàyé àtọ̀rọ̀ márùn-ún wọn ara àbẹ̀bí Ibrahim wa. Tó ti bẹ́ẹ̀ àbẹ̀bí Ibrahim ò tètè bí wọn. Ìwọ ò tètè bí wọn. O ti abẹ́ ìjẹ pírẹ́sì wọ́n ti wọ́n ti àbẹ̀jẹ. Èdè òkùn kó bá bá àti àwọn wọn. Ọ̀jẹ̀ pírẹ́sì ni o. Ó sì ní kíkẹ́ pọ̀lẹ̀ tọ́bátọ̀lá. Ó ti jẹ aláǹgbàjà aláǹgbà. ọjẹ kàmẹ́líọ̀n tí lè ń tẹ̀lé ọ̀gá ó ti jẹ ọgá jẹ ọgá tó tó tọkọ̀ ọjẹ kọ̀ǹkọ̀ ọjàjà ọjẹ lẹ́dẹ̀ torí nígbà wọn ma pa ìwọ̀n lẹ́dẹ̀ àwọn àná bí ọ̀rọ̀ wọn ìwà àdàlà

wàhálà ní àdábì dùá nínú ẹ̀kọ́ àdúà èdè máa bèèrè ṣe ewu ìwọ́pọ̀ ọba máa ń sọ bẹ́ẹ̀ látòlè lọ sọ́ọ̀pù ìlànà ìṣirú kùnrin mo ti fẹ́ wọnú mọ́tò kan rí láàrin olú lọ́yọ̀ọ́ lámúlòkó mọ̀ ń lọ ní owó ìlúkúrọ́ lámúlòkó ọjọ́ náà lẹ́ni báwọn ìbáwọlò kọ̀máṣá fẹ́ ní bí ṣe ṣe ìtọ́jú ìyá Ibi ìyá àti ìjọba wálé ayébàtọ̀ ọ̀sọ̀ yóò lè ká sọ ọ látàlẹ́ lórí ọ̀fẹ́ kó irú wa níwájú ọlọ́run. Nìyá àsìkò ọ̀rọ̀ kó ní bísí ṣẹ́ẹ̀fù nìyá. Níbo ni bísí láì wà? Tọ́ ọba jẹ́ ṣàdúrà, má ṣe bísí ṣẹ́ẹ̀fù kankan. Tọ́ ọba jẹ́ ṣàdúrà lọ́wọ́ àwọn àdúrà nẹ́bí. Allahumma ya Rabbi àwọn tí máa bẹ̀rẹ̀ nìyẹn. Sọ̀rọ̀ fún Allahumma bìmánà ya Allah ìwọ ọlọ́run ọba sọ ọmọ tó máa yà rọ́ọ̀bù ìwọ ọlọ́run ọba ọba àbẹ̀dá ọba tí ń tọ́jú wa ibi tá a ti ọrùn ibi yá mi yẹn. àwọn anábì ọlọ́run ò lé ní kán pé nǹkan bí ọlọ́run náà máa ń pè anábì wa Zakariya nígbà tó wá ń bẹ lọ pẹ̀lú ẹ̀kọ́ kọ̀ọ̀kan rẹ̀ dúró lọ́run kọ̀ọ̀kan ìgbòho lọ́run lè dá anákàbíyà àdúà kẹ́lẹ́kẹ́lẹ́ àdúà bùrùkẹ́lẹ́ àdúà ìmá pariwo lóṣe kí ni tó wá ń sọ ó ní wa nínú ẹ̀kọ́ àdúà òun náà ni àtàbọ̀ rúrò wàtàbá lúlù wàlé lóòrùn èèyàn máa ń ọ máa rawọ́ fọ́lọ́ ọ wà jẹ́wọ́ ẹ̀bẹ̀rẹ̀

àwọn ọ̀rọ̀ tí ẹ mọ̀ lókè sẹ́yìn Jesus sọ ìgbà wo èrè ní àbáṣe lóko sí lórí wà lẹ́ ọ̀rọ̀ tí ọba kúrà ní àtàkì sí lọ ta ni wọ́n bí ta ni bàbá rẹ tí ọba ọpọlọ ọba jẹ làbárọ̀ kà lọ òfin kù ta ni wọ́n bá ọba ọpọlọ ọba jẹ ta ni ó adébí màmá ọpọlọ ọba jẹ sọlọ ọba àjọba ta ni wọ́n lè adébí wa tọ́lá tó ti jẹ́ ògbé ìdí ọba dàrú sá tó rùn dé àtàrí wa báyìí tí wàhálà dé bá kálukú

àwọn ìkòríkù ní àwọn èèyàn gúlẹ̀ wọn. Anábì ọlọ́run ọba, ó wá ní ìwọ ọlọ́run ọba, ìní ìwà ánàlá ádùmọ̀ mi ní ìwọ ọlọ́run ọba egun a egun mi ti ju egun ti gbò. Mo ti dàgbà, wá sàálà wá ṣàyẹ̀bá, ewu ló ti gbogbo orí mi. Ọ̀fẹ́ ìlú ìrọ̀ dúdú kàkà máa lórí ìbẹ̀. Àwọn àfáà ní nǹkan tó sọ yìí,

ṣẹ̀rí ọ̀fẹ́ kẹ́ẹ̀pá àgbàlagbà àgbà wíwé torí pé eegun ti wíìkì ewu ti gbogbogbò orí àwọn ewu kan bẹ ọmọ èké lè léwu lórí tí èsè kó ti dàgbà ó lè jẹ́ rẹ́gítírì ó lè jáwọn kankan lọ́pàá irú eléyìn kó tí o orí ni ó déwu èrè àgbàlagbà ṣùgbọ́n àwọn ewu kan bẹ tí ọlọ́wọ́ pé kèé ṣe ewu nìkan bàbá ọ̀gẹ́ mo lè gòkè mo lè sọ kábàárẹ̀ bàbá òde gòkè kan sọ̀mọ̀

a sì máa bẹ́ táwọn bẹ́kẹ́ èmi ti bẹ́lẹ̀ mẹ́wà ọ̀lẹ́tì ẹ̀ni wọ́n ẹ̀sẹ̀ bẹ́lẹ̀ mẹ́fà ta ni wọ́n ti dá bí òṣèlú ẹ̀mọ̀ ẹ̀fẹ́ èyí ọ̀nà tuntun ni fẹ́jọ́ ọ̀bà kan ó wọ́n ní lọ́nà ọ̀lẹ̀ ẹ̀sì ọ̀rọ̀ ọ̀sìn tí èèyàn bá ti wá darúgbó nínú tí máa sábà tẹ̀lẹ̀ àti wọ́n máa bí máa ti fi kọ́ tó bá kọjá lọ́dọ̀ àwọn obìnrin tó bá ti wọ mẹ́lópọ̀ mọ́ọ̀sì obìnrin ti láti fifty five wọ́n ti wọ mẹ́lópọ̀ òye bí màmá orí kò ní ti kú ṣùgbọ́n lọ́wọ́ sàánú àwọn ọkùnrin bọ́kùnrin pé wá tọ́lọ́ bá sì lè fáàmù ó tó lè mẹ́wàá. ṣùgbọ́n bí ṣe ń dàgbà yẹn èyí ó kankan bó o ṣe fẹ́ ṣe báyìí. Adébí ọlọ́run ọba sọ pé ọlọ́run ewu ti gbogbo orí mi gbogbo ara ṣùgbọ́n o wà láàmú àwọn ìlú àyíká ṣe ìjà tó ìwọ lọ pẹ̀lú gbogbo àdúrà tí mo wá ń ṣe yìí ṣẹ̀kí yá ń bẹ̀ wọ́n tún tó lórí ibú ètò òde gbọ́dọ̀ bàbá mi ó tún kù láàyè wọn torí pé nu kí wọ́n kọ́ wọn lọ kéwòn pé ṣẹ̀kí yù olórí ibú sọ àpótí wà ní àdínkù náà lábẹ́bí sọ pa pé ẹlòmíì wọ́n ti kọ́ lọ́mọ sí olórí ilé bọ̀ hasa ìdá àmọ́ abẹ́nà ọ̀bẹ́ni ìlà bẹ̀rẹ̀ fàyẹ́ súpọ̀ àlẹ́ fàyà mọ́lù amọ̀bí ẹlẹ́gbẹ̀rẹ́ bá ti mà dí ìsìn ẹnu àgbáyé ìrẹ̀wà níyà ṣẹ̀kíyù bẹ́ẹ̀ olórí ibú èrè ní jẹ́bẹ̀ ọlọ́run máa ṣe wá ní olórí ibú ṣùgbọ́n kí ni ń tànà bí ọlọ́run ọba tó ń sọ níbẹ̀ yẹn ìwọ ọlọ́run ọba mi pẹ̀lú gbogbo àdúrà tí mò ń ṣe ṣe ọdún wọ́lá bọ́ àkùn bèrò àìkà rọ̀bì ní ọjà kẹ́mùnà I'm still optimistic I'm not pessimistic ìwọ lọ mo sì tún ní lérò kọ́ gbàdúrà mi ní ọjà kẹ́mùnà kọ́ gbàdúrà mi ada min adájú dùn á. Ìdí mo ti ṣe tẹ̀síìrì lọ́sàn-án ní sùkúù anímọ̀fìlẹ̀ òní yẹn. Aya wa ìdá sàárá ká ìbá bí àmìlà kú lọ, sọ àdáàbò wà. Sọ orí nínú ẹ̀kọ́ àdúrà, Mùsùlùmí lúgbò, wá sọ nínú tẹ̀sílì sọ̀fẹ́ yìí, mo wá fi wẹ́ kí ń Sọ̀tọ̀ bá lọ, lúgbò yóò òní Ṣùgbọ́n wá ní yóò musulumi è máa lùsò ẹwà wà nẹ́bí ọlọ́run ó ní wà lábọ́ àwọn bí bọ̀ àìkà rọ́bí ìwọ náà pẹ̀lú bí mo ṣe ń pè ọ́ tí mò àbẹ̀ sí ọ ò jẹ́ náà o mo sì gbà pé ọ àmì ti yé àwọn àbọ̀ ni ánìlì ìjà bá ti fi dùn á pé fẹ́ yọ kí wá làdúrà tí ń ṣe ẹ máa bá ní ká lọ wà ilé kíkútù ìmọ̀ wá ní àdéhùn àrọ́ yìí wà ká rántí mọ̀rọ́ àti àkírọ̀ fáàbùrì ìmìnlájò ìkáwà lè ṣá yẹ̀rí kù ní wáyé rí kù ní àlìyà àkúrúbà wájẹ́ àìlè rọ̀bìnrin ẹni tí bá ń bá ní lọ ẹgbẹ́ òwò nígbà tánàbí ọlọ́run tó sọ̀rọ̀ ọlọ́run

wáníwọ̀ tó ọ̀lẹ́ ní tó pé ìwọ tó pé nǹkan náà ọ̀lẹ́ gbogbo yìí. Adébí ọlọ́run wá níwọ̀ ọlọ́run ọba tó wàyí ní kíkútù ní máa wá líyà mi ń wà ọ́ yìí. À ìwọ ọlọ́run èmi náà ń páyà ó mọ̀ jẹ́ wípé nígbà tí n bá wá lọ tán ní ìsìn kò ní ẹsẹ̀ tí ó lè fún mi. Sóyà bí òye, mo bẹ̀rù ọmọ jẹ́ pé nígbà tí n bá wá kú tán kò ní sí fún mi wàhálà dáná yẹ̀kú lò nàbí dá lè bá àdì. àwọn àfọ àtàrà yìí bàkàrí àgbẹ̀rẹ̀ gbà yẹ̀rọ ẹ̀ máa gbọ́ òun ni pé kí n bá wá kú báyìí ní ìsìn. tèmi náà bá tiẹ̀ lọ́wọ́ wọn lòbú wà ìtì ń dún òun òun ni kí tí ọlọ́wọ́ máa ṣe kí ni òun ọmọ náà ìwọ tó ọba jà àbá tó wá jáde pé gbogbo ọmọ tó lọ fọ obìnrin wọn ọmọ ẹni dóòyẹ̀ ìwọ ọlọ́run kọ́ gbà kó ní ọmọ náà ni wọn ṣàánú òní fún mi lọ́wọ́ ọkọ yìí fún mi náà jẹ ní ọlọ́run tí ó dá àpá gbogbo àwọn tíra tẹ̀síìlì mi tí ọmọ ṣàlàyé fáráyé gbogbo tíra díìsì bíi one thousand tí mo ní ní ọmọ ṣàlàyé ìmọ̀ hàn tó yàn abẹ́lọ́ gbogbo àwọn tó wà ṣe sí wọn ọlọ́run fún wọn láròlé dáadáa. àwọn tí èsì ẹ̀sìn ti kàkà lára ọlọ́run bá ní fún wọn lọ́mọ tuntun rẹ̀. àwọn àfọ àlànàbí ọlọ́run ọba ìtò mò ń páyà gẹ́gẹ́ ni pé wà ní kíkútù ní mo wá ní àmì ń wà wọn ẹ̀rù bà mí ni kọ́ọ̀dẹ̀ pé gbà tí bá wa kú tán kò ní bá òré kankan lẹ́yìn mi. ìjọ ọmọ bá ìjọ ọgbọ́n wọn bá ọba àlekè ọlá lọ àwọn tó ń pa láyé. àwọn kan ní rárá wọ́n ní tùmọ̀ tí ń sọ kọ́ wọ́n ní tùmọ̀ tí ń sọ nípa lẹ́bí Zakaria látara ọjẹ́ nàìjíríà ọjẹ́ kápẹ́tàtà ó sì jẹ́ ní tọ́lọ́ ń sàánú tó lọ́wọ́ níwọ̀nba wọ́n lọ wá ń sọ wípé àríwọ ọlọ́run ọba wọ́n rí ní kíkú tó lè máa wá rí àmì owó àrọ̀ ẹ̀rù bà nínú kọ́mọ̀ ìjàdí wípé nígbà bá wá kú bí mo ṣe jó lówó yìí kò ní sọ́ọ̀mà kankan tí ó máa lówó ìkọ̀kọ̀ náà iṣẹ́ àlàálì tí mò ń ṣe tọ́jẹ́ wípé ibẹ̀ ni mo ti ń jẹun kò ní sọ́ọ̀mà tí ó máa bá tẹ̀lé lọ́mọ́ gbà mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fẹ́ pé àwọn ọmọ ni o ẹ bá jẹ́ pharmacy inú wọn wọn tó kọlọ́ wọn ta ìwọ́n tó ọba wá dà ẹwọ́n mi ọ̀rọ̀ wá dà lù àwọn èèyàn bá wá fi kéwù tán wọn wà jọ wọn tí wọ́n lọ ṣe àbájú káàkiri fúlàní sọ ọ̀rọ̀ dà lù. àáfà wọ́n wá fẹ́ kọ́mọ wọn máa ṣe lẹ́sìn kọ́mọ ṣe lọ kọ́mọ ṣe ní láàrin àlọ́ òkú àwọn ọmọ ilé ìtọ́jà nàìjọ́ kọ́mọ àbájú káàkiri fúlàní sọ. tí ọ̀bà wá ṣe ẹ wá jẹ́ kéwù rẹ̀ ó ṣe náà kọ́jọ́ pé ibùdó bá jẹ́ mẹ́díkù dọ̀tọ̀ àfà ní ó tún jẹ́ tó bá jẹ́ pharmacy àfà ó tún jẹ́ tó jẹ́ pé ẹ̀ẹ̀mí parẹ́ lẹ́yìn wọ́n ní tó tún wò pé á gbogbo àwọn ìta àkójọ àwọn ọṣẹ ń ṣe yìí ta ni ó máa bá lọ àwọn sẹ́nà àwọn àfà ní káṣí gan wọn tó wà náà àti ìdìbò kárí àti mọ́tò lè kó ilẹ̀ jù ní pé ta ni ó máa fún orí ti jáde sí ọ̀lọ́ èèyàn jáde bí kò lè kọ́ èèyàn jáde bí ṣùgbọ́n tó pàtàkì jù èèyàn ò nífẹ̀ẹ́ pé iṣẹ́ ọlọ́run tá à ń ṣe kálẹ̀ tí ọmọ ṣe kéde o tí ọmọ ṣe wà ó ní wọn ọlọ́run àyà mi ń já mọ̀ ń páyà kọ́mọ̀ jẹ́ pé ń gbà bá kú tán òun ń bá wọlé kí lọ́wọ́ jẹ́ káyà lọ́rùn ẹja jù wàkánà tí wọ́n àti àkírọ̀ sórí tó ń pè ní àkírọ̀ akíribo torí jẹ́gẹ̀ẹ́ obì tí òjò tó ní ìpínlẹ̀ obì obì tó ju ara rẹ̀ tó jẹ́ pé ọ̀pá àyè ilé ọmọ rẹ̀ ọ̀pá àyè olólókó rí wọn ìyẹn ní tó rẹ̀ jù ní ìrẹ̀mọ́ owó ètò ẹ̀jọ́ tẹ̀sí ìwájú mi àwọn àfa àfàlàyé ti jẹ́ ákírọ̀ mo rò kọ́rọ̀ mi yà bí òjò ní tó rẹ̀ jù nínú ákírọ̀ ni pé obìnrin tó jẹ́ pé ah, wàláì tó súnmọ́ ni pé kò ní lórí pé lójú jọba sọ̀rọ̀ lóru hmm. ìlànà ń sọ àìmọ́ yóò gbé làwọn èèyàn ó pè kó lè lóyún bí o pé yóò tùmọ̀ tọ́lọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ kù dé jọba sọ̀rọ̀ ó gbèdé irú ẹ̀ ní àwọn ní wọn ní ákírọ̀ wọn ẹ̀ ti lọ pé sọ ní ìyàwó omi òun náà ti dàgbàlagbà ó ti darúgbó ọwọ́ àti arúgbó bá sọ arúgbó. ṣùgbọ́n ìkórè rẹ̀ jù ní pé wàkánná tí mo rọ́ àti àkírọ̀ ìyàwó omi akíríbodo ni tó súnmọ́ ni pé àti lóyún àìládàlà afá yóò le wọ́n lọ́ọ̀tún bá mọ̀ bà.

nígbà tó ń kà àti ń kà ẹ bá jọmọ onínáwó ọmọ tí yóò ti ní dáadáa ẹ̀rí pé ní ọgbà bá ju akéde tó máa kọ ọláwà bí i ẹ̀mí ìkẹ́ àti ọ̀dọ̀ rẹ wá àǹtà ẹgbẹ́ tí àwọn kò lè gbọ́ ìgbà tí wọn bá wà kẹ́kọ̀ọ́ lọ àwọn wákàtọ̀ bá láàká kọ wa òṣìṣẹ́ ìlànà láwùjáwá àwọn èèbà fún mọ́ Tó jẹ́ tọ́lá wá kọ́ wa ládùú àrùn nílà tó kàrà àmọ́ta ìgbé àti ọ̀la ọ̀dọ̀ rẹ̀ wá ìmẹ́ta àǹtà lè wà àwọn ọmọ wọn ní ọba ọlọ́rẹ̀. Àtíwọ́ lọ́wọ́ ọba wàá kú ní ọgbà pé with the situation, with the combination between me and my wife, it is very difficult to have a child. A ó nira láti bímọ, ṣùgbọ́n mẹ́fà pé wọ́n lọ́wọ́ nìkan ìlọ́jà bí ìfowópamọ́. Ara ẹ̀kọ́ àdúrà náà tó o bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run èyí á máa bọ́lọ̀ sọ̀rọ̀ nídàkẹ́kẹ́ ìwọ ọlọ́run ọba àléébù ni fún wọn ọlọ́run ọba kan wá sọ fún òbí mọ ìwọ ọlọ́run sàánù mi fún mi lọ́wọ́ sàánù mi mo gbà pé bọ́sì omi ni ẹ̀bùn ni omi ni fún mi ẹ̀wù ẹ̀ ọ̀pẹ̀ lọ́lọ́ kẹ́mi kan rẹ̀ gbàgbé mo pọ́ láti ẹ̀yìn gbèdé bí ẹ̀ ń gbé bá tó láti ẹ̀ sọ̀rọ̀ fàábùlì mi wá dúkẹ́ wọlé ìjà ìwọ ọlọ́run ọba láti ọ̀dọ̀ rẹ wà ní kẹfà lòmìnirò kí n ṣe láàánú mi mo ìrọ̀mọ́ ti bá ọkọ̀ ẹ̀ wá sàánú mi kó o fún mi ní wà ní sá. Ilé tí máa wà ní yá, àwọn àbá nígbà bá ń sọ̀rọ̀ pé fàá abúlé ní ńlá ló ń kà wà ní yá. Ọmọ títọ́ wá tó mọ́tò ní kò ó lóyún ìjọ ọmọ pátọ́ ọmọ òun. Láti ẹ̀kọ́ mi lọ́mọ nínú mọ́tò ọmọ. ìwọ ọlọ́run ọba ní mi ní wàlíjà wàlíjù ẹgbẹ́ ọ̀gbọ̀n wọlé àbáwọ̀ ní àìmọye wòlú wọlé ní wàlíjù ṣàìfọ́ ọ̀rẹ́ ìwọ ọlọ́run ọba Abẹ́ ìwọ ọlọ́run ọba látọ̀dọ̀ rẹ ọmọ tó kú ni, ọmọ tí ó jọ rẹ̀ rẹ̀ ni, mọ fún mi lọ́ta ọlọ́run. Á ẹ̀rẹ́ pẹ̀lú máa lọ àìsàn. Àwọn nǹkan kan bá yàn ló jẹ́ ju ajalè agérí èèyàn lọ. Kéèyàn dàgbà ẹni ọlọ́run olóríire tí máa ń ṣe dáadáa kí ayé tọ́jọ́ pé tẹ bá ara síbì ẹ̀rù àti ẹ̀wò bẹ́ẹ̀ wò tọ̀ ẹ̀rù àti ẹ̀wò dọ́gbọ́n wò ti wá ìlú lórí ẹ̀rọ tẹ́ ẹ bá tún síbi lẹ́ẹ̀mọ̀ ẹ̀rọ mi ẹ̀sìn wo sí ẹ̀tún sí ọ̀ ẹ̀rọ mi ẹ̀sìn lórí ètò ọ̀sẹ̀ ọmọ rẹ̀ ti wá ju onífújíọ̀ àgbáyé ìlú pẹ̀ ọmọ rẹ̀ di agbóra ìpanáṣánà sọ̀rọ̀ pé bí wọ́n bá ṣe ń pè wá sí ibi ẹ̀sọ́ ẹ̀sọ́ tó fi àdánwò tọmọ sí ìlú ọ̀rọ̀ pé yóò ṣe yóò bù sẹ́kùn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ọmọ tó ṣe tẹ́ bá lọ tó ọ̀pọ̀

àwọn ọmọ ìyá àfẹ́ká náà ń bẹ bá àjọ wà ní fọ́ọ̀lù mọ́ àdúgbò tó tẹ̀lé ìrìn dáàbò àdúgbò màmá kan bẹ màmá ti dàrúgbó màmá ti dàgbà ọlọ́run wá fún màmá yẹn lọ́ máa dánwò ọmọ òsè àwọn ọmọ àti ti máa sọ ọmọ tí wọn fẹ́ wọ́n o wà lẹ́wọ̀n ọmọ gbọ́dọ̀ ṣùgbọ́n wọn ọmọ burúkú bí kan bá wọn ọba ẹnìkan tó súnmọ́ mi ní nine hundred thousand níbi ọdún tí mi mẹ́jọ mẹ́wàá sẹ́yìn owó tó gbà yẹn owó tẹ̀yẹ̀ fún ẹ lọ ní èdè gbà ẹ̀yin fẹ́ fẹ́ japa ìwé ọ̀rẹ́ japa japa tèmi bẹ́ẹ̀ kí lọ sí wàásù rẹ̀ kí lọ sí wàásù Canada kí lọ bẹ́ẹ̀ lọ pé kí máa gbé bẹ́ẹ̀ ìfẹ́ lọ rẹ̀ Nàìjíríà ọlọ́ọ̀ta yà wà dáadáa ọlọ́run ti jẹ ẹ̀wọ̀n ojú fẹ́ tèmi títí ọmọ àbàlùbáríkà mo fẹ́ gba papọ̀ lọ́sọ́ àti Canada mo lọ tẹ̀sán mo tọ́ padà Nàìjíríà mo lọ sọ́wọ́ àti ní Britain mo tọ́ padà mo lọ sọ́wọ́ àti ní UK mo padà mo lọ sọ́wọ́ ọmọ ẹgbẹ́ ọlọ́run àti ọ̀rọ̀ kálukú ibi tẹ́ bá dá palọ ọlọ́run àti iṣẹ́ sọ ní. gbogbo àwọn ìyá wa tó irú owó lọ gba ọmọ ìyá mi dáadáa tó súnmọ́ ni àtàwọn kódà ọ̀rọ̀ efcc dájọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ́fíìsì efcc láì lórí ọ̀rọ̀ pé òótọ́ ni ọgbà pé talẹ́lẹ́rì ọ̀dà kọ̀ èmi náà na efcc lóòótọ́ ni ṣé mo lè gbọ́ mo ní mo gbé ẹ̀yà píṣọ̀ mi lára iṣu mọ́ màpọ̀ gbá lóòótọ́ ni ọmọ tó wá wọ́n júwèé ìdílé màmá ẹ̀ tí màmá ẹ̀ bá ti lè rí sẹ́ irú àwọn ọmọ yáà mi ní kó ní táwọn ọmọ nfs àfọ̀dé àfọ̀dé tó ń jẹ ẹsẹ̀ tí màmá yẹn bá ní sẹ́ bọ̀ màmá ọmọ àgbàgbé ara tàbí kọ́ máa sọ fún mi ah, lọ́gbọ́dọ́ tó ti dáràn ah, mo ṣẹ̀ṣẹ̀ kó o sọ ọlọ́pàá lọ́sẹ̀ kan lọ́sẹ̀ tó tún ti gbẹ́rù orí ìgbé àwọn ah, ọlọ́gbọ́gbọ́ ìgbé ọ̀pá ní báyìí màmá láwọn ọmọ ìyá wa tọ́jẹ̀ dírẹ́sì di alákọ̀ màmá ló ṣe security ni wọn tí a ibi tó á mọ̀ náà oríṣiríṣi tó wọ́n máa tẹ̀lé màmá ẹ̀ lọ. àdírẹ́sì náà ti lọ máa ń lò màmá kẹwàá pé ẹ̀kọ́. màmá nílé tí kò gbé jẹ wọn jẹ owó ilé ara àti ọ̀yá wà ní ọmọ yìí náà ni màmá tó wọ̀ lé pé kí ní máa ń wà bí

ìbànújẹ́ ni àbẹ̀bí ọlọ́run yá tọrọ ọmọ kọ́ ọmọ ìwọ ọlọ́run ọmọ tó ọmọ tí ó jẹ́ ọmọ ààyò ọlọ́run ọmọ tí ó jẹ́ olólùfẹ́ ọmọ ní wáyé ní Irú ọmọ tí wọ́n ọmọ tí ó jogún omi tí ó jogún

àwọn àbá nítumọ̀ ẹni ọmọ tó ọmọ tí ó lè bẹ̀ wọ́n lọ tí wọ́n lọ ló lè bẹ̀ ọmọ táwọn ẹ̀bá tí lè bẹ̀ bá dáa mà ọmọ dúdú ọmọ alálùbáríkà ọmọ olódodo ọmọ láìkí láìkí ọmọ tó àtẹ́mọ̀ ọmọ tí gbogbo ayé ọ̀dọ̀ mú sí kí wọn náà náà yọ̀ mú sí ni ọlọ́wà ní yánsà kàríyà mo fẹ́ ṣètò ọ̀rọ̀ sí ilé ìwé ọmọ jésù ọlọ́rin àbẹ́bí zakariya iná rọ̀bá ṣírú kàdínkù láàrin àbíkọ̀ àtọ́rí jésù ẹ̀rọ òfin sílà <laughs> ní òkè aláìwò tó kò kéjọ ọ̀kàlá ní àpàṣẹ sórí ọlọ́wà ní rẹ̀ zakariya ápà oṣù ní ẹ̀kọ́ jù ó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀rọ ọlọ́run Ah, ah, ọmọ bá ṣe ń sọ àdúrà ọmọ kéèyàn ṣe máa ń jìnlẹ̀ bẹ́ẹ̀ wájú ọlọ́ tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo rọ́bọ́rọ́ àti akíọ̀ ẹ̀bà wúlí ẹ̀rọ́bì ràjálù rọ́bì ìsánà bá ṣùrù láàdé gbọ́dọ̀ àwọ̀ ní Yàhùyà Yàhùyà. Ọlọ́run ti sọ orúkọ rẹ̀ láti sọ̀rọ̀ Yàhùyà ni ó máa jẹ́. Ọmọ tí ó máa ní Ọmọ tí ó máa ṣẹ̀ ní lórí ẹ̀sìn ọlọ́run ọba. Ọmọ tí ó máa ní lórí ọmọ tá a tó rẹ tó bá fẹ́ sẹ́nìkan ò ṣe rí ó lòdù rẹ tó ń ṣe kéde o yóò rí sẹ́nìkan ò rí rí. wọ́n bá nàbí ìwà Zakariya wọ́n bó ṣe ṣàdúà wọ́n nà tó gbàdúà àgbà tó ń ti pé gbogbo ń ṣàdúà àfilé mẹ́ta ọ̀bẹ lára òun àtìyàwó ẹ̀ ọwọ́ ni wọ́n ọlọ́run lábọ̀ akọ́ gbèjọ àáríkà ọ̀bẹ ṣẹ́fẹ̀ ìwọ́n náà àti ìlú tó gbó mọ́ gbàgbọ́ gbàdúrà rẹ̀ ẹ wo ṣe kú ṣe yẹ fẹ́rẹ́ rẹ̀ pọ̀ ahụ ọlọ́wọ́ ara gbàdúrà rẹ̀ á fún ọlọ́mọ alámùbáríkà ọmọ tí ò ìlú ẹ̀ bá yí ẹnì kankan ọ̀dọ̀ yáyárí kò sí ní ya ẹ̀ gbogbo àwọn tí ń jẹ́ yáyá lónìí ẹni àkọ́kọ́ tó jẹ́ ọmọ ti àwọn ọlọ́run. wọ́n ní túnmọ̀ alámúná jẹ́ aláwú ní kọ́bílù tẹ̀lé yá àfọ́ àwọn ìbùrù jùlọ àwọn náà sọ bẹ́ẹ̀ àfọ́ àwọn ìbùrù záì wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní túnmọ̀ ẹ̀ náà ni wípé ẹnì kankan ọ̀sọ̀ ó yẹn kọ́bílà the other list ṣáájú kọ́lọ̀ ń sọ yáyá ìfàgàdì wa Zakaria ẹnì kankan ọ̀sẹ̀ bẹ́ẹ̀ òun yẹn ni àkọ́kọ́ tí ọ̀pọ̀ máa jẹ́ orúkọ yẹn ẹja máa wà kọ́lá ọ̀bù àná yẹ kúrò ní ìlú láàrùn wàtàlù ìsọ̀rọ̀ àti àpọ̀. Yàrá ẹ̀rọ ọgbọ́n ni ẹ̀rì pé ìdàlú kẹ́rìkọ́ jọ pé Rọ̀mọ́dọ́ ìgbèrè lóòrùn, ó ti wá lọ. Sọ́nà Málà ẹ̀ẹ́sì lọ ókú láwọn nínú Rọ̀mọ́dọ́ ìlú. Ẹ̀ ní Tàkátàrà Pàtó, ẹ̀ sí ìlú fọ́ọ̀rù kankan. Bẹ́ẹ̀ ká wòlò pé ìdí kan bí wà láì ọkọ̀ tí kò fọ́lọ̀ kẹ́rọ wá, wà láì tí wọ́n ti là. Ọ̀rọ̀ òdú tí wọ́n rọ̀ ọ̀pọ̀. àwọn tó lè gbà ìlówó lọ alẹ́ àfà ẹ lọ twenty nineteen tẹ́bi òlówó wá ti àdúrà tó lásìkò láyé ẹ̀kọ́ di tí mo lọ sí lọ ájì mo ti fi ájì lálàá àti lọ ájì lóòótọ́ bọ́ọ̀lù gbogbo àwọn

èyí tó lè lè bá wà wọ́n mọ̀. wọ́n ti kókó ìdí ìdí ẹ̀ pé àwọn ọlọ́run alẹ́yẹ̀ tó lè múra fún orí ìjà bímọ ọkùnrin báyìí. wàkàrà bímọ ọ́ á sí wọ́n lọ ìyàwó òde òde lóró débi pé yóò bímọ àti ní gbogbo obìnrin wà kọ́ nígbà lágbígbó nígbà lè fi báyìí tí ń jà èmi gan fúnra mi sì ré mo ti dàgbà pọ̀ èmi gan dị kéde mo ti fi àgbà gidi kọọla kàbáríkà kọ́ọ̀lá ò búdú wà láyé àlè Zakaria calm down calm down calm down kàbáríkà kọ́ọ̀lá ò wàkọ́dí kọ̀ọ̀lá kúrú kàmí ọ̀bìnrin wà lánà ọ̀fẹ́ kù sáyà tí wọ́n sàkàrí yà gẹ̀ẹ́sẹ̀ léèmé mọ̀dọ̀ ọ̀tọ̀ ọ̀jẹ́ tí mo wá kankan yọ wà ní nílá kí n wá lọ. فاخرت جعلني آية قال آياتك ألا àwọn àpá wọ́n ti àlàyé lórí àwọn ìṣùgbọ́n òun tó àsìkò tó mọ́ fẹ́ bọ́ ọ̀rọ̀ ìyá amóyámẹ̀yẹn. nígbà tó wá sọ bọ́lọ̀ pé ṣé ń gbòòrò ní òṣèlú ìyàwó mi akiri gbogbo àti lórí yẹra ọlọ́run náà wọ̀ èmi wọ́n tó tọ́jọ́ ọ̀gá ẹ̀ka tí ọ̀bà ní ọ ìdí alí ayà kí ni fáìlì kí ni tí ń tọ́ tó gbogbo tí kìí ṣe ìgbàgbọ́ ẹ̀ ní tí ìgbà bí yìí wò tó ń

ọ̀gbọ́dọ̀ tẹ́lẹ̀ kankan sọ̀rọ̀ ó ti òru mẹ́ta òru mẹ́ta gbáko léra wọn òru mẹ́ta gbáko léra wọn sẹ́kì òsè ní bá nìsọ̀rọ̀ yọ̀ọ̀mọ̀ dáwàkà ni àbí yọ̀ọ̀mọ̀ jẹ̀dọ̀rọ̀ àmọ́ bí ọlọ́run ti gbọ́ yé yọ̀ọ̀mọ̀ abẹ náà yọ̀ọ̀mọ̀ aláǹtí ọlọ́run yọ̀ọ̀mọ̀ tó dúpẹ́ fọ́lọ́run pé à ah, èmi náà ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o

ẹwẹ̀ yẹn mi ọlọ́run wá ń tẹ́ ọ̀rùn fún kó lè máa rí àwọn ìran tí ọlọ́run ṣe kò wá lè báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ àti ìṣàrà ó ti ju òru mẹ́ta gbáko bá nàbí ọlọ́run ti wà fàkọ́rọ́jà yìí fà áwọn lẹ́yìn áńsà bí òun wà àyè tó ọba ọwọ́ ajáde táwọn èèyàn rẹ̀. Mo ti yá òye. Wàá ilé máa ń ta bí omi gbẹ́kọ̀ ọ̀ta ohun wá àti ìyá. Ọwọ́ ajábáwọ̀ èèyàn pé pé ẹ máa ṣèrántí ọlọ́ láàárọ̀ àti ní ìrọ̀lẹ́. ti yé ìrántí ọlọ́run tẹ́ ṣe ìbẹ̀lú orí wà pé a ní àwọn àtìkárò aláwòrán tí wọn náà gbé pé ojú ọ̀nà tí sọ ọ́lá àwa náà rán sí láàárọ̀ àti ìrọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ àwọn ọ̀nà tí ọmọ ẹgbẹ́ dáàbòbò ẹlẹ́kẹ̀ẹ́bì ó tún máa ń jẹ́ bá pé bẹ wà á bá a lè wọ́n wà kí ó Adébí ọlọ́run náà wá ń sọ̀rọ̀ báwọn èèyàn rẹ̀ ẹ máa ṣe rántí ọlọ́run á sọ́tìlú púpọ̀ ọ̀tá ń wá nàìjíríà. Ẹ máa ṣe rántí ọlọ́run ní ohun tó ti yé ara àwọn àsìkò rántí ọlọ́run òun làárọ̀ àti ìrọ̀lẹ́ àsìkò àti máa rántí ọlọ́run. Kí ni tí ọ̀rọ̀ á ń ṣẹlẹ̀? Ọlọ́run ti máa gbọ́ mi ọlọ́run ti wá parí kan Zàkàríyà wa. Kèé ṣe pọ́ parí o bóòló ṣe lóyún bóòló ṣe ọlọ́run ti láàkùnrin ìrànlọ́wọ́ ọmọ ti dé

ìmọ̀ òye látọ̀wọ́ kékeré. ọlọ́run wá bá ọ̀rọ̀ yẹn lọ wà àmọ́ná nílà dúró wá bàtà àtàwọn wá bá ẹ̀rọ ìjà arákọ́nà wá ṣe yáyá ọjọ́ wọn tó láàrin bàbá lójú látọ̀dọ̀ àwọn ọlọ́run òun láti ṣe tí ọ̀dá àwa ṣe ọmọ ọmọ tó dájú pé nípa fáwọn òbí ó máa ń ní kí àwọn òbí ẹ̀ ọlọ́run ọba náà wá fún láwọn àròyìn dáadáa yẹn wọ́n ní àdáná ńlá jù náà ìtumọ̀ kejì ni pé màhábàtà nìmẹ́ àfẹ́lọ́mọ tó jẹ́ pé ìdí àwọn ọlọ́run ọba bẹ̀ lórí ẹ̀ ọjọ́ mọ́tọ́lọ̀ ọba àlejò ọlá níbẹ̀ ìwádìí tó àwọn àwàyè rí ọmọ tó ìwà ọmọ tí ó wà burúkú ní kìí sọ ọmọ tó ti náà kù kìí sọ ọmọ tó dájú pé ṣe sì náà rí ọmọ tó mọ́ tàmàgẹ̀dọ̀ra pé wà á lọ́sẹ̀ èyí ìgbà ó fún wa tó lùbẹ̀rù ọlọ́run ọlọ́run gbogbo àwọn olùdíláàdá ìṣẹ́fàwọn ọmọ tiwa náà bàbá rọ́ọ̀kì wa rí lẹ́yìn afẹ́lọ́rọ̀ tó jẹ́ ẹ̀yìn ìparun fáwọn òbí ẹ̀yìn rẹ̀ lọ́jẹ́ wà láwọn ẹ̀kọ́ ìtàkùn ààfé ní ọmọ afipá lórí ààfé lọ́mọ ajẹgàba lébi lórí ààfé lọ́mọ dàlúrú dàlúrú wà àṣìyà ààbẹ̀fé lọ́mọ tí máa fẹ́ lọ́rùn tí ó máa ṣe tọ́lọ̀ ọba àlejò ọlá tí ọ̀fẹ́ wàsàlá mọ́nà àyè yàwó mọ̀ wùlídà wáyàwó mọ̀ yẹ mọ́ wáyàwó mọ̀ yẹ mọ́ Ọlọ́run ti ké ìwọ̀n ọmọ àlàáfíà mi ọmọ ọba yá yá lọ́jọ́ bá a bí. Ọjọ́ tí ó kù àlàáfíà ìwọ̀n ọmọ ọmọ ọba. Ọjọ́ bá a tó bá a ṣe ìdílé ọmọ ọ̀sẹ̀ ní ìgbèrè. Ìké ìwọ̀n ọlọ́run ọlà ìwọ̀n ọlọ́run àlàáfíà mi ọmọ ọba. Àwọn akọ̀rọ̀ Zakariya àti Yaya àwọn àfihàn àfihàn Kírísìlà ẹja fọ́sí lẹ́sọ̀tù. وَنُرِيكَ بَعْدَ مَرْيَمَ ahụ بَابَهُ إِنَّ عَلَيْهَا مَتَعْنَا Ìwà sọ àsìkò mi tó dùn. Àwọn apọ́ sí ni ọ̀rọ̀ yá wa Mọ́ríyámọ̀. Àwọn àbá apọ́ ń kì máa ra wọn kí lè túnmọ̀ Mọ́ríyámọ̀ gẹ̀ǹgẹ̀. Torí pé Mọ́ríyámọ̀ ní pìlẹ̀ kìí ṣègbè Lárúbáwá ṣùgbọ́n wọnú Lárúbáwá ni. ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ kò kí á kọ́ nípa ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ẹni tó ti bá jìbẹ́ ẹ̀lẹ̀ ọlọ́ ábídà ẹni tí máa ṣe lọ́rùn ní gbogbo ìgbà àfi ifá ẹni tó kóra rẹ̀ dànù tọkùnrin kankan orí òun rẹ̀ yí òun ní jẹ́ mọ́ríyámà ọlọ́run wá ní ọyẹ́ ẹ̀kọ́ rántí nínú ọ̀sán tó tún sọ̀rọ̀ mọ́tàn Zakariya àti Yahaya. òun nìtàn yá wa mọ́ríyámà wá bí kòrò fèlèké ya máa ròyà mà ìdè sábà fàtìlẹ̀ àmọ́kàánà ṣẹ̀rẹ̀kẹ́ ìyá. ọlọ́ni arántí ìyá wa mọ́ríyámà ìdí ń bàbà fàtìmí ní àlì àmọ́kàánà ṣẹ̀rẹ̀kẹ́ ìyá fẹ́ẹ̀rán tí ìgbà kan ta kété ìgbà tí àwa mọ́ríyámà kan ta kété ẹ̀rọ yóò ṣùgbọ́n yorùbá o ó ti ara rẹ̀. tọ́já sí wípé ó kú láàrin àwọn èèyàn rẹ̀ ọwọ́ lọ bá kan tó tọ́ga sí o àyè kan tó dènà sí o àyè kan tó wà lẹ́yìn àwọn àbá àwọn ń sọ̀rọ̀ kí gẹ́ni tọ́fà tí ìyàwó máa ń ṣe orí ìgbẹ́ sí ìyàwó lọ ṣe dá ó fò jẹ́ni tó para àwọn ọkùnrin èdè òwò rẹ̀ ṣe wàjẹ́ gbogbo ìwọ̀n pípà tó ní títọ̀ rẹ ní títọ̀ ní tẹ̀sù mọ̀ pọ̀ bóyá kó o tó ṣe tọ́ ìwéèrè àti bọ́ ọba ṣe tọ́ lọ́ọ́ di nínú owó títọ̀ rẹ. kò yẹ kẹ́ni kan tó lè ó ju rẹ ta kẹ́mọ̀ rápá rẹ ta kẹ́mọ̀ rẹ jẹ rẹ ta ọmọ ìyá wa kan kú ju orí obìnrin àwọn èèyàn wá ń ṣe a different picture èrò tó ti ọ̀pọ̀ tí ọ̀rọ̀ bá dẹ̀ wọ́n ṣe gbúgbùrú facebook ní ìkan tó bá lọ àkáǹtì ìyàn fọ́tò gbogbo fọ́tò kò pọ́ọ̀sì láyé òyìnbá lóde ẹ̀dẹ́ àwọn èèyàn wá ń ṣe àpàdé ìtòjú kíkú ti fà tàbáwù jù ní kọ́ máa ṣe àfihàn rẹ̀ tí kọ́ máa fẹ́ wà rẹ̀ hàn kódà táwọn èèyàn bá bá gbọ́dọ̀ máa yọ ọ́ lórí sáyẹ́ǹsì ọ̀kọ̀dọ̀ rẹ̀ lórí àmì ilé ẹ̀kọ́ bá ló wá fẹ́ gbà kábọ̀ wà lórí ẹ̀kọ́ bá láti lórí ẹ̀kọ́ ọ̀gbọ̀n lọ́wọ́ ti fàánú rẹ̀ tọ́ọ̀ bá lórí ẹ̀kọ́ tó wá fẹ́ gbà ẹgbẹ́jẹ̀ tó gba lórí ilé o ẹlòmíì wá sí tọ́jú bó ti wà lẹ́tọ̀ bá jọ sí ìlọ ẹ̀kọ́ tó lórí balẹ̀ pé a tó ní ìgbà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé ó ti sí tọ́jú rẹ̀ lójú. àtẹ̀rẹ̀ bọ́ọ̀lù tó ìyá gbogbo nǹkan tí màá ṣe àwọn èèyàn kiri òun rẹ̀ ìwọ́n tó ọba jẹ́ sípà mọ́ màá ṣe nǹkan ẹ̀gbẹ́ ní tí wọ́n ti máa rí òwò rẹ̀ ọ̀dá. Ọlọ́run bá bàbá kọ̀dá tí lé ń gbé ní òun fi dá bá láàrùn ìpàdé ìrìn láàrùn àmàrà bàbá náà gbàdà láàrà bá ṣàrọ̀ ẹ̀rọ ìwà. Àfẹ́yà Amáríyámà, ìdí tọ́lọ́gbá tí lórí àwọn kánà ṣàríkíyá, àfẹ́ ìdí kàràjá nígbà tó jáde tọ́wọ́ lọ sí ààyè tó ti yẹ wọ́n láàyè tó ti yẹ tó ti yẹ ibùsọ̀ wà ní kọ́pìlà mọ́tọ́lá ìṣàkùn síwájú ibùsọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń yọ eré àbẹ̀yẹ ibẹ̀ tí yẹn ti ti tó ti yẹ bá ibẹ̀ ó máa ń jẹ́ ìsọdọ́jọ́ pé lójú ẹ̀ tí mo rẹ̀ ń jẹ́ bẹ̀ tí o bá ń jẹ́ tó dájú pé lórí mission ní ìlú mission ti ẹ̀ ní pé alẹ́ ẹ̀mí orí òòrùn àmì òòrùn mi jẹ́ etí máa pamọ́ ni àwọn ní ìlú tí máa ń jí ó ti ẹ̀ lọ ọbẹ̀ ní wọ́n fẹ́ lọ ọkàn mi ni ọwọ́ àrò tó gbọdọ̀ ló ti lé kan ní tí ò lè bí ní òkè láàbù ìta méjì náà fẹ́ bí a sì bá ìjọba ipá wọn ọkùnrin wà ibẹ̀ ni wọ́n máa ń lọ ọ̀dọ̀ yàrá wọn náà tó o bá ní wípé ọ́ọ̀lù èjì kan wà tó o bá fẹ́ ra búrẹ́dì àtọ̀ àbójútó tọ́ọ̀lù ọ̀nùdé àwọn ọkùnrin náà máa ń pọ̀ bẹ́ẹ̀ ọ̀nùdí ọkùnrin pọ̀ bẹ́ẹ̀ ọ̀nùdí gbogbo ara búrẹ́dì àtọ̀ wà tí ìbá ń tẹ bá rẹ̀ tó ń tẹ̀lé ní rẹ̀. wọ́n ní sáà ìjà àwọn ọmọdé wà pé ọkùnrin kò lè sí ìfaradora ìfìdìbò ìbẹ̀rù yá wa máa rí yá náà ìbẹ̀rù máa lọ. pàtàkọ́tọ́ tí ní dúró ní ìjàmbá ọwọ́ wà ìtàn gàgá eré ìtọ́já sí ní pé ó ti bora rẹ̀ tó bí ó bá lè sìn wọ́n ní ìgbé máa ń ṣe nìyẹn. ẹ̀jú rẹ̀ kò ní jẹ́ kán rí òòrùn àti láàrin bó ṣe wá wà yẹn kí ni tó wá ṣẹlẹ̀ wàá sábà mọ́ àálá ìlé àgbà so inú kù tó ìlú nínú àyà yẹn ta ní jẹ́bẹ̀ ìrí ìlú tàná sàlú ìmọ̀ láì káàkì wá fún ìṣòṣò ya èyí ṣe wọ́n bí ilé ìpolú ìlàmọ̀ bàbá àwọn èyí àrà àtàrà mọ́tò láì ìlú ìgbẹ́ òtàlíjẹ́jẹ́ òṣèlú Ọlọ́run ẹni pàṣẹ ilé rúhà náà, àwọn ará ti fi rí ìlú. Ọlọ́run ní rúhà jìbìrì ìlú màlẹ́ ìlà àtiwá, àwọn ará tí wọ́n rí àmà. Máa wọ́n káwọ́, ibi máa lè pẹ́ ti pé mo sá fún ọkùnrin. Ìjọba ti láti pé bí àwọn yàmà lọ. Mo sá fún ọkùnrin. Mo sá fún ọkùnrin ìfẹ̀gbọ́, ìfẹ̀wàhálà. Ìjọba àwọn yàmà ní ti mọ́ wá wà ní àwọn tọ́lú àwọn ilé ìwà níbi lọ́wọ́ ara ti ọlọ́run iná lọ rántí ọlọ́run bẹ̀ tó bá ti wá rántí ọlọ́run bí ọwọ́ rẹ̀ yọ wà bá àwọn ẹ̀rù láàrin àwọn ẹ̀rù ibi tó ti wá dá wà yẹn jùlọ ìlú bá yọ. ọjọ́ sí láwọ̀ rẹ̀ èèyàn torí pé pa ọba rí màlẹ́kà láwòrán màlẹ́kà ó ti kú kí wọ́n tó dé ìyá ìjìbìrìlù kan ó lè dá gbogbo nàìjíríà lọ ó lè gbé nàìjíríà lọ sókè tí ó dá lulẹ̀. Wàlẹ́ ọlọ́run tó ṣùgbọ́n ní ọlọ́run ti ló jẹ́ àwọn. Ah, ọlọ́run ti ló jẹ́ àjẹ́ Wà láyà àjẹ́ ìgbẹ́kan. Àmì tí bá wa bẹ̀rẹ̀ òun kọ́ máa pa wá lẹ́yìn ẹ̀ka Ọlọ́run tó jẹ́ kí wá o. ọlọ́run sí ìyàwó ìtọ́ wà. sáyà

kò tí ẹ̀rọ nígbà ní ló lè fọ́ kò tó àwọn náà ti mọ̀ pé ètò ọ̀rọ̀ ìsàlà lọ́mọdọ́nà gbà lò pé olú akékeré bọ́ọ̀tù ọ̀rọ̀ ojú báwọ̀ bá lọ wọ́n ti bẹ ọlọ́run ń jẹun. èèyàn bọ́ọ̀bù wàrà kò tí ẹ̀rọ ọwọ́ àwọn ti àwọn bọ́ ìgbà ìgbà orí àdé wáyé ìwòye lápọ̀ mùsùlùmí wọ́n pé kọ́ mùsùlùmí rẹ̀ wọ́n pamọ́ ikọ̀ Yorùbá àti orí máa ń fi àdánwò ní àwọn àṣọ. Torí wípé ìwọ jẹ́ mọ̀ pé àwọn ọkùnrin ní máa ń pọ̀ ojú ọ̀pọ̀ ọ̀pọ̀ wọ́n máa ń fi nǹkan bọ́ lójú ara rẹ̀ ní ọmọ yìí orí tó ti fẹ́. Èyí tí òjò ní ọmọ yìí òògùn tó ti rà ó ti parí ọmọ rẹ̀ jẹ́ ọlọ́run kò ní bí ọ̀tọ̀ ọba tún bá wọn. ṣùgbọ́n ìyàwó Mariam ọmọ ìgbẹ́ mi ò ní boyfriend ọkùnrin kan ti rí òwò rẹ̀. torí mo ti wá rí pé ẹnì kan yọ sí láwò èèyàn à ó ti wá rí pé ọkùnrin lélẹ̀ sọ ọ̀fẹ́ kọ́ ní pé àpáná torí pé ìyá ọlọ́run gbóló ọ̀sán olágbára díẹ̀ gbóló àwọn ìbùsọ̀ tìyàwó àìsàkó tìyàwó àìsàkó lè tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n méjèèjì náà àpẹẹrẹ fáwọn òṣèré olùbẹ̀rù ọlọ́ọ̀ ìhòòhò wọn ọ̀fọ́ wọn chastity wọn dignity wọn integrity wọn virginity wọn olùkùnmọ̀ sí wọn. ṣùgbọ́n bèrè tó bá jẹ́ kó bèrè ebù ọ̀rọ̀ ajáde àpẹẹrẹ kò lè fayọ ọmọ ètò tí bá lè bẹ̀rẹ̀. ṣé ìgbẹ́ máa ń dàgbọ́ wà ní port harcourt ọkùnrin tó ń fẹ́ wọn.

Òun ń sọ pé ilé àwọn òkùnkùn wà àmọ́ ìrìn ìta. Kòrí jẹ́ pẹ̀lẹ́ tí ń yá. Ah! Ó ní mo fi ọlọ́run ọba ọba àánú, mo fi wá sọ ọkùnrin tó lọ Ní ọmọ ṣe ní. Àwọn sí jẹ́ wọ́n ní àwọn ọmọdé àwọn àwọn sọ pé ọkọ náà wà sọ fún òdòdó ọ̀rẹ́ wọn tó bá jẹ́ pé wọ́n tẹ̀kíwù lọ jáde àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ni ọ̀dọ́ máa bá. ìtọ́ lọ ni pé jọ́sọ̀rí ọlọ́run ẹni ọlọ́run eré olùbẹ̀rọ ọlọ́run eré ìwọ ọkùnrin lọ́yọ́ sí mi à níbi tí mo bá pọ̀ ọ̀pọ̀ mo kó ilé lóòrùn mo kọ́ sẹ́yìn èlò lọ́nà àti òró ti máa ń lọ mo rántí ọlọ́run ọba mi mo ronú ọlọ́run ọba mi mi ò fẹ́ kẹ́mi kẹ́kọ́ rí òòrùn mi obìnrin ẹni ọlọ́run tó ń bọ́ nílé ìwọ ọkùnrin yíwá yọ sílé ìmí àwọn òṣèré ẹ̀rọ àwọn ilé níta ẹ̀rọ ìwọ ọkùnrin mo fọ́lọ́ ọba rahman mo fi sọ kú lọ́dọ̀ rẹ tó bá jẹ́ bọ́ ọ̀bẹ̀rù ọlọ́run nílẹ̀ má ṣe ní má rí má má bá mi ṣe ẹ̀wọ̀n lè ti pa àwọn báńkì bábà lórí fún ọmọ onílé bá ní ẹ̀ please help rapist help rape mo sọ pé ó ní ìjọba kí ẹ fẹ́ bí kí o àmì ìwé ni o àmì ìwé ló bí mi lọ sẹ́yìn ni kí n lọ fẹ́ sísá wà bẹ́ẹ̀ yẹn ni o ẹ mọ̀ sí àwọn ọlọ́yìn mi mo lè ní àwọn ẹgbẹ́ òṣèlú ti bá ló sọ ìdí ọ́fíìsì ni èèyàn tó ń bá a dà pé fb bò tọ́wọ́ ti di pé situation ti wà bẹ́ẹ̀ mọ́tò bá wà ní òfò ó tètè lọ bí àǹfààní jùmí yóò lọ gé lórí àwọn ẹ̀gẹ́ èdè náà ti bẹ̀rẹ̀ lójú ìsìn bẹ́ẹ̀ ta ló yẹ jẹ́ ìbèrè ní ọ̀gọ̀rọ̀ oníṣẹ́ yẹn ti pariwo ẹ̀kù ó sì bàbá yà rẹ̀ ti já bóódì ọmọ pé wọ́n ni ẹ̀rọ̀kẹ́ ẹ̀ẹ́pù wo àlẹ́ ń ṣe ní mọ́tò ó dùn lọ́kẹ́ dábìlì rẹ ní

kí ni kọ́ wá bẹ̀rẹ̀ kọ́ láti àgbẹ̀rẹ̀ òwúrò ọmọ orí gbà ọlọ́run máa ń ṣe àwọn kankan nítorí ìròyìn dáadáa ìyá wa mọ́ríyámọ̀ lórí jésù jésù ò ní bàbá ànábì ádámọ̀ ò ní bàbá kò ní ìyá ọlọ́run dání ọjà ìyá wa látara lọ́wọ́ ọlọ́run

ádámì láti bàbá torí bàbá ìfẹ́ ọkọ̀ mọ̀ ń sùn bàbá ìfẹ́ ọmọ nínú òtò ààbò ádámì fẹ́ wa àwa wọ́n kó lọ́gbọ̀n àwọn wọ́n bí àwọn alámìtàríkà nínú ní àti ọmọ ádámì tí wọ́n èé sọ ọmọ òdùà ọ̀tá ọlọ́run lo òdùà olórí ikú kẹ́lí lo òdùà ẹlẹ́bọ lo òdùà tọ́lára wọn ti pariwo òdùà nation àwọn ẹlẹ́bọ tọ́lára àbá àtàkọ́wọ́ lọ́wọ́ àti ìgbàgbọ́ àdáwọ́ ìṣègùn lọ́wọ́ bàbá àwọn àbẹ́ ẹlẹ́bọ ara wọn ló pàwọ́ ìṣẹ̀lẹ̀ kábà wọn la kára àwọn lọ́wọ́ kúlù ṣe ìlà àbò gbogbo bọ́ọ̀lù ọ̀kùnlẹ̀ rẹ̀ ẹ bá jábà àbò oníṣẹ̀ṣẹ̀ tó bá níṣòro ọ̀dọ́ oníṣẹ̀ṣẹ̀ náà ni ọ̀nà. ebi ọma ebe ẹni mímọ́ èmi ọba ọ̀bá nìkòrí mi ní boyfriend àwọn ọ̀bá lẹ́rí ọkùnrin ọ̀bá ọ̀sán ṣé máa ń máa yẹ lè lè máa yóò máa fọwọ́ ni màá lóyún sí ni àlẹ́yìn láàrẹ̀. o yóò ṣe jẹ́ ọwọ́ ọ̀sán tó lóòótọ́ lágbára lóòótọ́ congratulations àmì allah kúrúlà. ìwọ bọ́lọ̀ bá wá ní ọgbà lè sọ òjúbọ̀ tó kó ìṣòro ìbúrọ̀dọ̀ ọ̀nà wá sí bá irú ọ̀nà tó wọ́n tẹ̀lé wà yìí tí wọ́n náà ti wá lọ ní ọkọ̀ àlálì náà ṣe bẹ́ẹ̀ náà kí ni bó lóun tọ̀tọ̀ wọ́n láwọn olè mọ̀ bá sí ilé ìdáṣà wà láwọn ìgbà ìjà. Sísà tó bá lè sọ bẹ́ẹ̀ congratulations ó ní lábúlé àbútá sì ní pátánú èrò kankan ọkùnrin kankan ọkàn mi ọkùnrin òròmáǹtì mi ọkùnrin òkìtì mi ọkùnrin ọ̀bá mi ní sẹ́ṣúárì takọ̀ mi. àwọn ọ̀nà tó ń rán gbà wá nìyẹn ìbìlínú ní bá rí yára kọ́ọ̀lá padà kọ́ọ̀lá ọ̀rọ̀ ìgbòkè wọn ara rẹ̀ yára rẹ̀. ẹ̀rí pé ìtù làkàríyà náà tọ́lọ̀ kó wá náà rẹ̀. ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀rọ pé ìtàn lè wọ́lọ̀ ẹ̀rọ kí ló lè bọ́lọ̀ wà lẹ́kọ̀ọ́ tó lè

pé àṣọ́bìnrin kan ti láyé mọ́ríyàmọ̀ ló kọ rẹ̀ ìyàmù kí á olùtẹ̀lé ọlọ́run ni kọ́ nípa olùdúrálẹ̀ ọlọ́run ni áádìgbà olùdọ́sìn ọlọ́run ni àfífà ẹni tọ́já sí kókóra rẹ̀ ń jànà ni láìsàt bìbá níyà kèé solífì ìran obìnrin. afẹ́fẹ́ ọ̀pọ̀ mi ni káwọn èèyàn lè lọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lámú wáyé láì jú bàbá ń bẹ̀ afẹ́fẹ́ ọ̀pọ̀ mi ni nìmọ́sì fún àwọn èèyàn wàrà amẹ́fà mi nà àwọn kírísítẹ́nì kan Àmẹ́bí ìwòrán mọ́tò òyìnbó wáyé sọ́rọ̀ ọlọ́run. Nínú tó ti wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run, ó ti láwọn ànábì tí ó wáyé kánàbí ìwòrán tó Ara tó wá wáyé wà ní Pẹ̀lú wíwálé rẹ̀, wíwáyé o, ó rọrùn àkọ́kọ́ rò. Ẹ̀kejì, àwọn mùsùlùmí, àwọn nígbàgbọ́ tó Jésù, wà tó Jésù, sáré

àwọn àbọ̀ àtàmà sọ pé mo máa jà ládàlà dá lórí ilé ìdìbò náà ló àwẹ̀ ọlọ́run kan lálàáfíà lọ́ba ni mo lójú ọ̀run wà láì àmì bí ìta padà bọ̀ ó dá mi lójú one oh one percent níwájú ọba tí jẹ́ àlá tí jésù bá padà wà ní wọ́ọ̀tù wà ní òtàrí ọlọ́run ló jẹ́ pé kó lọ́wọ́ ọ̀sán òtàrí. ara tí jésù ṣe wá jẹ́kẹ̀ẹ́ o ó ti kọ́ sọ

wọ́n fẹ́ kàn má wọ́n fẹ́ ọlọ́wọ́ àgbè wọn fún sámà nígbà wọn wá padà wá yọ wà kírun lẹ́yìn ọmọ lẹ́yìn àbí èyí ò wà pé wà lànàbí ìkẹyìn lànàbí yàbá kan àwọn àdìsí tó pọ̀ lórí ẹ̀tọ́ bàbà nẹ́bí yìí wà bẹ́ẹ̀ tó wà rú. àdìsí pọ̀ gẹ́ Jésù ǹjẹ́ ẹ̀kẹ́ ẹ̀bà pé ẹnìkan lè dé ìyà tí ò lè ní bàbá bẹ́ẹ̀ sì lè máa tò lọ́wọ́ ọlọ́run àtọ́lọ́ ta ló bá sùn gbogbo ayé àwọn amòṣùlùmí àwọn àgbàgbé jésù ẹ̀wù ọlọ́run tọ́lọ́ wà tó ayé ẹ̀sẹ̀ àtàlà ìfẹ́ ilé abudu lọ́ọ̀yà sáré àlùkùsà wájà alàdé nàbí yà àwọn àgbà pẹ̀lú ọlọ́run ànábì ọlọ́run ó wà bá nàbí bọ̀ hasara wọn là kọ́ wà òògùn àbórí búlíọ̀nù àti bẹ́ẹ̀ àwọn àgbà bá nàbí ọlọ́run ẹ̀wù ọlọ́run

kọ̀ǹpọ́sílì kan tó pa ìbọ̀bà àwáyé ni fàámà láti wù fọ́nsábàbà sì ní ìmọ̀ sáà náà ọ̀rọ̀ ìyá ìyá wa dé ìyá wa pé yá ọmọ lòlú dé kí ló sọ olórí àbí ìta ọwọ́ agbè lọ sáàyè mi sọ̀rọ̀gẹ́ ní bọ́wà tẹ́lẹ̀ màkánà ṣẹ̀rù kí yà ó ti wá agbè lọ sí màkánà ó ti kú òní ju tó jìnà sí lu ó ti súnmọ́ ní òdùbáyìí. fa'aja a alima a ìlàájírí ìnákálátù ọ̀rìn kí ni kó ní ọ̀fẹ́ bí wọn bí ọbí ojúra ọmọ bíbí ọwọ́ amúyàwó amáyà tó orí gbogbo ẹ̀yìn bọ́ọ̀bà tí wọ́n náà pàgọ́ ọmọ ẹ̀ṣẹ̀ nìka bẹ̀rù ọlọ́ láàrin pé ọmọ tí wọ́n bá lóyún ọlọ́run wá nínú àláwá ní wàhálà tó bá bímọ wàhálà kọ̀ọ̀tọ́ sí èrò tí ó dòdò ìdè àpàlá ìrọ̀rùn ọjọ́ bẹ́ẹ̀ ti bẹ̀ sí mi kò tó sí èrò ìlera ọmọ pọ̀ ó rò pé ń olórí rẹ̀ tọ́lá bẹ́ bí mi rẹ̀ yóò lọ Ìjọba alábá tó kù láì ìlera yìí ọ̀sẹ̀lẹ̀ sí àwọn amáyíyá. Ọ̀rọ̀ sí àwọn ìṣẹ́. Nígbà tí ọmọ yọmọ̀ wá dé bí igi, igi nákàlà, igi èso igi tí wù dàbí rò, ìyá àwọn amáyíyá mọ̀, ibẹ̀ ni ojora ọmọ rírọ bí ibẹ̀ ló ti mọ. Ọmọ arìnrìnà, ọmọ sọ pé kọ́ láti yá láìsà ni, ìwọ ọlọ́run ọba yá láìsà ni sí ọ̀rẹ́ yá láìsà ni kò nípa yá láìpà ní mo gbé yá láìpà ní wàhálà dé yá láìpà ní irú èkó wo lélẹ̀ yá láìpà ní ìnira ni. Nítorí wọn ti bá a nà wà kóró kò náà sì nà á. Ah! Olùwọ́lọ́wọ́ ọba bí tukọ́ bí làásà kì í ti kú sáájú òde. Bọ́ ọba lóbìnrin tí bá ń rọbí lọ́wọ́ tó bá ń sọ̀tọ̀ kú sọ, má bu o, má sọ̀rọ̀ òdì sí o àtàmọ́ ọlọ́run fún wa ṣùgbọ́n náà kẹ̀ máa ń ní kárí kọ̀ọ̀tún ìgbòra wọn ìyá wa bọ́dí àbọ̀lẹ́ ara àwọn obìnrin bíi mẹ́rin tí wọ́n á bí ìbìlà ní ìṣẹ̀fẹ́ ara wọn ìyá wa bọ́dí àbọ̀wà ara wọn ìyá wa áṣíà wa ara wọn ìyá wa kàdíjà wa ara wọn ìyá wa àìṣà wa ọlọ́pàá ni yọ ojú wọn. nígbà tí rírọ bí ìnira ìbímọ tó mú tó débi igi ọgbẹ igi tó ti yé bá ọ wá ń sọ wípé yá láìsà ní ní tòkòtò ní ọmọ ìgbàmọ́ ìta ní kọ́lítà àlàrọ̀ ọ̀gbọ́dọ̀ bá àtàkùnfẹ́ rí ìjà èèmọ̀ kọ́kọ́ fẹ́lẹ̀ nínú àwọn ọmọ bí wọ́n sọ̀rọ̀ láti orí ara wọn àwọn wà ní bá. Ara mẹ́ta àwọn ti sẹ́kù gbogbo náà ti àti tí ti kọ́ bá wà. Alábẹ̀bí ti wà ní àwọn ọgbà gbọ́ pé àmọ́jú ọlọ́run ẹrú ọlọ́run kódà tí òun ló tún ọlọ́run ọdún nígbà òun ìgbà ìgbà àmọ́ jẹ́ kí ìgbìmọ̀ jésù kí n kí ìdí jésù kí n bá jésù bọ̀wọ́ wà lẹ́yìn òun yóò dùn pé pàtẹ́lì yìí bá wò ní kù kó fi là kó nífẹ̀ẹ́ yín torí ọlọ́run àwọn kírísítẹ́nì ọ̀rọ̀ bá jésù bọ̀wọ́ pẹ̀lú ikọ̀ ọ̀sà wọn ládàá lórí ìgbòho ti jésù bọ̀wọ́ ìwọ́n kó o ṣe jésù lọ́nà

Ọlọ́run bá fi rọrùn fún mi, ọlọ́run ló fi rọrùn yá mi ní bàtà yìí, àyè náà nígbà fún wọn náà, olùgbé rọrùn ti jùlọ ní oṣù àrẹ kí n ta, kí n fìlẹ́ kí kí sí wọn, kí n bọ̀ wọn lọ́wọ́ yóò lórí tó jọ òun lòdì. Ẹni rẹ̀ gbára bí wọn lọ́dún ẹ̀mí rẹ̀ tó jùlọ lọ́wọ́ náà, àwọn àgbà tó jùlọ, ṣùgbọ́n kí èso náà, èso ọmọ náà, àrẹ bí ìta ọ̀kan ṣoṣo náà ló sọ, ó ní máa tú rẹ̀ náà láàrẹ̀. Fàdádá ní bàbíà, àlẹ́ mi yìí sá, ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ́kọ̀ òṣùwọ̀n ọ̀gbà tó dé wa tàn ọwọ́ sọ̀rọ̀ látàbẹ̀ rẹ̀ pé má banú jẹ́ ìrẹ̀ ìyá rẹ̀ kí ló fẹ́ máa banú jẹ́ wọ́n ní sàárà òbí ti bá bá kàtà ìlú àná ọlọ́run ti fi omi àlùbáríkà kan ó ti fi sí abẹ́ rẹ̀ ó ti gbé omi àwọn obìnrin kó bá ń bá òdè tó ti lè ó bí ìwé ti dìbí bí ìdákaláka tó orí gidi àti òtò wà ní ọgbẹ́ ibi yẹn dáadáa tó o bá ti dọ̀tí bá tí kó àlẹ́ kì í wọ́n bá ní ìṣẹ̀lẹ̀ ìyá ẹ̀ bá fẹ́ lórí tó o dùn kóró lè o dàbí tó tó bá tutù èyí tó bá jẹ iná lọ nílé ìdòkámú yìí o bá ti lè rúkọ̀ bá ń jẹ níyà àwọn èso dàbí inú tútù tó dáa gidi tó tó ojú yíyọ jáde bẹ lábẹ́ rẹ Wàkúrò àìjẹ́ ọ̀rọ̀ tó ló ti fojú ìtẹ́, pàrí máa bá rọ̀ lé ìrọ̀lẹ́lẹ̀ ìbáṣọ́lì àádá, pápò ilé ìrìnà bá ló tó yẹ̀rọ àwọn ẹ̀ṣọ́ wà. Ìgbàwọn ọmọ orúkà ìlú bẹ̀rẹ̀ ìrọ̀ orúkà ìrìnà tó yíwa. Ọba ti wá jẹ ètò gàbínú ìtàkọ̀ ìlú ọdún tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìtàn kọkànbalẹ̀ kò sí wàhálà. Ó ti bí ma bá wọn, ìyá ọmọdé ọwọ́ àkùnkú ààrùn-ún yàmà òṣèré ẹlẹ́jọ́ ọlọ́run ó tèrí sọ́nà àwọn òṣèré lẹ́jọ́ ìgbòlòṣè ọmọ tọ́lọ́ wá rí bẹ́ẹ̀ tọ́ ọba ti wá rí anybody wà ní máa sára ní ìsàdùnàlẹ́ bá sọ́rí àhàdà ẹnikẹ́ni tọ́ ọba ti nínú àwọn ẹ̀dà ọlọ́run tọ́ba ti yọ mọ́ríàmù ah, ah, ah, ẹ̀yìn náà tẹ̀sọ́ lọ sí sáàlọ́ wọn hmm. mo ń bá rẹ̀ lọ́wọ́ àtẹ́yìn ló gbà àwẹ̀ tí ó lè sọ̀rọ̀. Sọ ti èdè náà bá nínú nínú àmọ́ni sọ̀rọ̀ bá mo ti jẹ́jẹ́ ẹ̀kọ́ náà wọn máa dé màá gbá rẹ̀ àwọn ẹ̀dẹ̀ tí ń gbà kí ó ṣe ìdájọ́ ìdájọ́ Àwọn olùgbàgbé wọlé láwùjọ nínú ilé ìwà bí òun ní bẹ́ẹ̀ lọ náà mọ bá kankan sọ̀rọ̀. Fàábà ti ní ọ̀pọ̀ àbá àlèrò ọ̀rọ̀ ìlà àwọn ìyá bọ̀lá kan dídí ìṣòro ààrẹ ìgbà yìí wá. Ṣé nígbà tó wá rí ìyá olórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ́wọ́? Ìyàwó ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ aláìsọ ewu lè ṣe àǹfààní ìyá. Nǹkan àdábá nǹkan bí nǹkan kò ṣẹlẹ̀ ní nǹkan lè o. Ibo ló ti lọ́mọ yá òkúta ààrùn náà. Ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ táwọn afọ àṣọ ń bì pọ̀. Àwọn kálẹ̀ nìkan bẹ́ẹ̀ ni wọ́n ń jóná ààrùn náà. Wọ́n ló ń dùn ní ọlọ́run. Gbogbo tó bá ti wá jẹ́ ní tọ́wá jọpọ̀ àpò àrùnà tọ́wá jọpọ̀ èyí kùtù àrùnà àwọn kan ní wọ́n fi sọ́dọ̀ ẹ̀yẹ ọlọ́run kí gbẹ́dẹ́ lòrùn àwọn kan rárá wọ́n lárúnà ọmọ ìyá àlẹ́bí wọ́n ta lárúnà àti òṣèlú tó bẹ́ẹ̀ rẹ̀ àbúrẹ́ wọ́n á ṣe é ṣe òbí àbúrẹ́ ọba tí kò wọ́n ní kò ní bá a bá tírèsì láìlẹ́ẹ̀dì wọn wọ́n lọ́kọ̀ọ́ra wọn. wọ́n wá ya ìrìn ya ẹ̀yà bẹ̀rẹ̀ àrùn na máa ká náà bú a ráńsá ó lè a bàbá rẹ̀ àmọ́ sí èèyàn fún wà máa ká náà tó ìgbà níyà ìyá rẹ̀ ọ̀pá tẹ́wọ́ fà àṣàrà ti ìlẹ́ yìí ti wá lọ́wọ́

wọ́n ní jésù ní ẹgbẹ́ ọ̀la mi máa kọ́ ọ́là ẹ̀yìn àdúgbò lọ́rọ̀ ìdí bá ti gbọ́dọ̀ lálẹ́ ìròyìn ẹ̀yìn àdúgbò lọ́rọ̀ Sẹ́rí àgbàlẹ̀ ìfi dá fọ́rù tó kàfọ̀gbà nàìjá sí tó ti sokún rè pé à irú táwọn àbẹ́bí ọlọ́ọ̀tọ́ lọ́sọ̀ fún wa bẹ̀rẹ̀ yóò ìní àdúgbò lọ́rọ̀ sọ̀tọ̀ pé ìní ìdúró lọ́ọ̀ tó sọ bẹ́ẹ̀.

fún ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ nípa ànábì wa Muhammad wá àmìnà òòlà ìjọba bá kàn dání òṣùpá òṣùpá

wàjá àyà àríwò ìrìnàjò alfa mẹ́ta tó àrùn àyà alákọ̀ọ́kọ́ ọlọ́run alfa ọlọ́run kò lè fi àwọn alfa kẹta àmẹ́bí ọlọ́run wàjá àlá ní ìmọ̀ bá ọlọ́run

ìgbà mẹ́wàá kọ́ ni wọ́n pa jésù láti zàtà ìwọ mùsùlùmí ń kọ́ ọba lọ́wọ́ ìjọba ẹ̀yọ zàtà tó èdè jésù ìwọ pásítọ̀ ní èdè ọba ìgbàdá mẹ́wàá kò ní private ìjọ òní wọ́n ní pásítọ̀ ọjọ́ ìgbà mẹ́wàá tàbí pásítọ̀ ní ọjọ́ ẹ̀fẹ́ ọ̀nà ìjẹ́ lásán ni àbá ìwọ bá ọjà àbá àtọ ọba lọ́wọ́ ọ̀nà kan tó lè bá lẹ́tọ̀ọ́ sí ni wà láàárù ní àríyá ẹ wá ń sọ aláàbẹ̀rù pé ọ̀sán rẹ òru rẹ òru àgbà irú kó wọ́tà á lọ sí bàtà irú kó bàtà bàtà báwọn ọgbà owó Wà ọmọ nínú sọ láti wọ́n sàbọ́lẹ̀ kámọ́ kí òwò ṣàká, láti máa yọ ṣàká, máa dúró tó àyà lójú wọn bá ti bá tẹ̀lé ayé, wọ́n bá rọ ìwà nígbà ìfẹ́ rí kan. Jésù ní èdè ìfọ̀nà ọlọ́run, wọ́n ti ṣe dáadáa sí ìyá àti ọ̀sọ̀ tó wọ́n ní ṣe dáadáa sí bàbá àti. Àti pé wọ́n ní ṣe dáadáa sí àárín àwọn tó wá ní Jésù lọ́nà, àwọn tí wọ́n pé kí jésù òjò dáyé sọ́nà wọn máa ń bẹ̀. sọ́nà tí ń bẹ̀ bá ju sí jésù fún ẹkú ní ìgbà jésù dé. ẹkú ni wọ́n ka jésù máa bèrè fún ìwé lọ́wọ́ ọ̀nà máa bèrè ẹlẹ́kùn jìnnà ó ti jọ máa ń bè ta lọ darí ayé sọ́nà. There are one thousand and one questions say you want to present wọ́n máa nà á mọ̀. wọ́n lọ́mú yẹ jẹ́ àwọn ní ìjàmbá ọ̀rọ̀ ṣèkí àwọn ọ̀rọ̀ òṣèlú lọ́mọ àti fáwọn ènìyàn kò wàsàlámúnà aláìyà lọ́wọ́ ìlúkì aláṣẹ ọlọ́pọ̀ mẹ́ta lọ́jọ́ tẹ́bí mi ọ̀yọ́wọ́ àbóòtò àfọjọ́ tí máa kó ọjọ́ tí wọ́n tó gbé mi dìde tí máa wá lọ síwájú ọlọ́run Àláfíà ọlọ́run kọ́mọ̀ ẹ̀rọ bá lè ọlọ́run á ní gbogbo ń bá ìjọ tó ní àárẹ̀ àti ìjọ gbé bá lè bá àwọn òṣàbọ̀ ọmọ ọmọ ọmọ

àwọn mùsùlùmí kápọ̀ra awa jọ ẹ̀yìn pápọ̀ ẹ̀kọ́ra ní jọ káwá ní pé a ti sàlàyé fún ní ẹni jésù ọlọ́run ní àdíjésù ọlọ́run mẹ́ni kankan lọ àdíjésù ẹ̀sọmọ ọlọ́run ẹlọ́mọ ọlọ́run ní ọya فنجعل لعنة الله على الكاذبين àwọn àtẹ́pẹ̀ lẹ́yìn ìtẹ̀sírì òní ìwọ́tọ́ ọba tó pe Jésù lọ́mọ ọlọ́ àwọn òpe Jésù lọ́lọ́ àwọn aṣọ fún ọpẹ́ Jésù èèfọ́ lọ kèèfọ́ ọmọ ọlọ́ ọwá lagidi àtọ́fọ́ ọlẹ́rù ọtọ́ lagidi ọ̀dà mẹ́jà ájúmọ̀ ọyájá tẹ́pẹ̀ tàbí káwá dúró lórí

ọmọ ọlọ́run ní Jésù àwa ní èso náà kìí sọ ọmọ ọlọ́run àwa tá sọ kìí sọ ọmọ náà. ká sórí ibú ayérayé kí wàá lọ́ọ̀ máa bá wa ọ̀kadà fẹ́ gbá wa kí wa bá wa á sì wa àwọn ìlú wa ìkókó ẹ̀yin ẹ ọlọ́run ní Jésù ẹ tó bá já sí pé jésù èso nke kìí ọlọ nke kìí sọ kẹ́ẹ̀sọ́ èso kẹ́ẹ̀rá rẹ̀ kẹ́ẹ̀mọ̀ wọnú ogbó láàrin ọmọ ẹ̀sẹ̀ yín ó dìde wò ní pépè ìgbọ́kànnù ńgbàtà ẹwà sọ pé jesus is lọ wà láì jesus is never lọ jesus is wà láì jesus is never thirty two ìwọ bá ọba ní pé ó là ń pa ìwọ náà ó ṣòro bẹ̀rẹ̀ ilẹ̀ ọ̀yá já wá èmi bá lójú yóò bá lọ́dọ̀ àwọn tí wọ́n máa bọ̀ òun wọ́n ti bá bá wọn lórí àwọn tí bá rí àwọn ọlọ́run tí wọ́n lójú ọlọ́run tó lọ́dá jésù jésù èso ọlọ́run wà a fún ní ìjùlá ni ọyẹ jáde àwọn ẹ bá ti

ẹjẹ́ àgbà fọlọ́mọ alágbára inú lè fún alọ́mọ inú lè fún alágbára inú lè fún yóò fi tù àdìdé ọba ìwé ọlọ́jà tó yẹ wà ṣùgbọ́n àgbẹ̀kọ̀ ọ̀rọ̀ ìwà ìhàndé aṣọ àgbà ńlá ìwà ìlà àgbà tó sàráwà ní wàrà àgbọ̀tò ìwọ́rí wà bá rọ̀ káàkiri. ورحمة الله وبركاته نسأل الله سبحانه وتعالى الجلال العظيم أن يجعل شيخنا من فضائله ìwòrán ọ̀gbọ̀n